وكل بدعة ضلالة وكل ضلالة في النار مستمعي الكرام في مشارك الأرض ومغاربها أحييكم بتحية إسلامية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته بوبوكواتي الله سبحانه وتعالى نشيه أجري بي الله سبحانه وتعالى له جميع جميع المحامد له جميع المحامد gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ títí ẹ̀ ní ṣe a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa yìí pẹ̀lú gbígbé gbogbo ọpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala iqtida'an wa ta'asiyan billahi subhanahu wa ta'ala haythu iftata'a wa bada kitabahu al-karim bit-tahmid فقال سبحانه الحمد لله رب العالمين àṣẹlẹ̀ ìbáyìí àti gbígbé gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí tí ẹ̀ náà ní ṣe òun náà ló lẹ́tọ̀ sí àbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìtìsíwájú ọ̀rọ̀ yìí ní ìkọ́sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ìtẹ̀lílànà tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala nígbàtí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala náà bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ nínú tírà rẹ̀ alápàlẹ́ ni al-Qur'an al-Karim ọlọ́run bá lékẹ́lá bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ nínú sura náà pẹ̀lú gbólóhùn ọlọ́run bá tó sọ yí pé alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run bá ní àfi ń kọ́sí àdẹ́fi ń tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam ẹni ẹ̀sà nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba ẹni tó fi ń lórí jùlọ nínú àwọn ẹ̀dá nígbà tí ànábì sallallahu alaihi wasallam náà bá fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ al-khutbatu nabawiyya òun náà ni gbólóhùn tí ànábì sallallahu alaihi wasallam ń ànábì àmọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé gbogbo ọpẹ́ dájúdájú gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run ọba ní í ṣe ọlọ́run ọba lónìí ọba gbàgbàláyé ànábì àmọ́ bá gbólóhùn náà lọ ànábì ọba gbólóhùn náà lọ débi gbẹ̀yìn khutuba alálùbáríkà yìí khutuba ànábì sallallahu alaihi wasallam ilé náà làwọn náà fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa abẹ́lẹ́ wọn bá lọ subhanahu ta'ala kó wọlá ilé yìí báyìí afẹ́lẹ́ yìí sí akasọ̀ lọ́sọ̀dọ̀ náà bá lọ subhanahu kọ́lọ́wọ́n bá kó sí ní ìbánisọ̀rọ̀ tí ó sàǹfààní fún èmi tí mo fẹ́ sọ àtẹ̀yìn tẹ́ fẹ́ gbọ́ mi nílé ayé àti lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíyàmà wa an yaj'alahu khalisan liwajhihi al-karim kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó sí ìbánisọ̀rọ̀ ní nǹkan tó mọ́kànga tí ó fọ̀mọ́ in tí mo fọ̀mọ́ tí ó mọ́kànga fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń gbọ́ náà kọ́lọ́wọ́n bá mi ṣe ẹ̀yìn náà bẹ́ẹ̀ ọlá ìjọkan sọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n bá ajẹ́rìí pé ọlọ́run ọba ọba tí kò lórogún ọba tí kò ní aláfijọ́ ni a sì jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ojúṣe ọlọ́run ọba ni àwa tọrọ àlékún kí ọlọ́run ọba nu ọlọ́run ọba kó máa bá anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráalé àtàwọn sọ̀hábà mo ti ti síwájú kíkí ẹ̀yàn ọmọ ìyá mi pẹ̀lú kíkí alábàríkà tọ́nà ọba nìkẹ́ láti àpọ́nlé tọ́nà ọba sàlẹ̀sà mo bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn orí tọ́wà nù kíkí náà gbogbo àwọn abẹ́ lọ́wọ́ ọba tọ́wà nù kíkí náà gbogbo àlùbáríkà tọ́wà nù kíkí náà ọlọ́run máa hàn rẹ̀ fẹ́ ní wa nílé ayé ń bí àti ní ọjọ́ gbọdọ̀ kíyàmà ọlájọ́ kan sọ lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀yàn ọmọ ìyá mi alápọ̀nlé màá bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú iṣẹ́ àtúnṣe ọ̀rọ̀ kan tí ó jáde látọ̀dọ̀ mi ní ibi ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe gbẹ̀yìn nígbà tí mo ń sọ̀rọ̀ nípa haqiqatu salafiya pàápàá kí náà ń pè ní salafiya gangan nígbà tí mo fi ń ṣàlàyé àánú àti àwọn ìfẹ́nú àti àwọn ìsọkúsọ eléyìí tí ó jáde látọ̀dọ̀ professor adoktorul ustaz doctor professor ọ̀rọ̀ wọn tí wọ́n sọ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pè wọ́n sí ní sáárì orílẹ̀ ìgànmú lẹ́kọ̀ọ́ tí wọ́n ní kan fi wá sàlàyé nípa gbólóhùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ ìpìnlẹ̀ tó lágbára nínú ìpìnlẹ̀ ahlus sunnah wal jama'ah yẹn wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu nígbà tí mo wá ń sàlàyé so nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá lọ mo ṣàlàyé haqiqatu salafiyya níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn ìgbà tí mo ń tún gbọ́ mo wá rí àṣìṣe kan àṣìṣe èdè eléyìí tí mo wò pé àmánà náà ní kí n kí n ṣe àtúnṣe rẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo àwa tí a bá ti gbọ́ ibẹ̀ so kí a bá mi ṣe àtúnṣe gbólóhùn náà ìgbà tí mo ń ka ọ̀rọ̀ alimamu al alimamu al rahimahullahu ta'ala nínú tafsiru tí orúkọ rẹ̀ ń jẹ́ ma'alimu tanzil ma'alimu tanzil ìgbàtí alimam al-baghawi tó ń tuwaya ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó sọ wípé faja'alnahum salafan wa mathalan lil akhirin faja'alnahum salafan wa mathalan lil akhirin faja'alnahum salafan wa mathalan lil akhirin aya yẹn gbàtí alimam al-baghawi tó ń aya yẹn ọ̀rọ̀ wọn tí wọ́n fi tuwaya yẹn nínú ma'alimu tanzil ti ṣe tíra tafsiru wọn ibi tí mo ti ń ka ọ̀rọ̀ yẹn àṣìṣe wáyé ń bẹ̀ àṣìṣe wáyé ń bẹ̀ kí láyìí ṣe tó wáyé ọ̀nà ni ọ̀rọ̀ alimamul Baghawi tí mo kà yí pé alimamul Baghawi gbà tó ń tú àyẹn ni wọ́n ní faja'alnahum mutaqaddimina liyatta'idha bihimul akhirin àṣìṣe tí mo ṣe eléyìí tí mo máa ń gbìyànjú àti àsọ ṣùgbọ́n lillahi al-kamal ọlọ́run Allah subhanahu wa ta'ala ní kí ẹnu yá ju ntí ó wà lórí lọ so eléyìí fa kí ẹnu gbé jáde ntí ó sì lọ́kàn eléyìí jẹ́ kí ó fa kẹnu gbé jáde nǹkan tí èèyàn ò téèyàn ò tí èèyàn ò rìn lórí ẹ̀ nínú nínú ìbánisọ̀rọ̀ àbí nínú ìsọ àwọn qawaid àwọn òfin èdè nǹkan tó yẹ kó wà ń bẹ̀ tí mo yẹ kí n kà òun náà ni faja'alnahum mutaqaddimina liyatta'iza bihimul akhirun bó sì yẹ kó jẹ́ nìyẹn faja'alnahum mutaqaddimina liyatta'iza ní tí mo fẹ́ kà nìyẹn tí na'am lẹ́yìn yẹn rí ìbánisọ̀rọ̀ wa títí àsìkò yìí kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fún wa láti sọ kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ atọ́nà mi ní ìbẹ̀rẹ̀ àti láàrin àti níparí kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó dẹ̀ jẹ́ atẹ́nà tẹ̀yìn náà níbi gbígbọ́ níbẹ̀rẹ̀ láàrin àti níparí èso eléyìí tó níbi sísọ àti níbi gbọ́ ọlọ́mọdé kó ráyè láàrin èmi àti yí aláàjọ kan sọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ní tá fi bá ní sọ̀rọ̀ ní àsìkò yìí òun náà ni حقيقة ومفهوم المنهج والعقيدة حقيقة ومفهوم المنهج ki ni pàápàá ìtumọ̀ manhaj gan àti ìtumọ̀ àkídà al manhaj wal àkídà kíni ìtumọ̀ rẹ̀ kí ni wọ́n fẹ́ ká gbọ́ yé nígbà tó bá ń para gbóló yìí àwọn olùpèpè dáadáa àwọn tí wọ́n mọ ìpèpè wọn lórí alkitabu wa sunna bifahmi salafil umma gbólóhùn yìí gbólóhùn tó wọ́pọ̀ lórí ahọ́n wọn ni torí gbólóhùn yìí gbólóhùn òdodo ni tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fi ọ̀rìn ilẹ̀ tánàbí sallallahu alaihi fi ọ̀rìn ilẹ̀ المنهج كن مفهوم المنهج منهج كن مفهوم المنهج وحقيقته كده مفهوم العقيدة وحقيقتها كني توما منهج كن يقعق أنت منهج جامع غنين يتم كن يقبو يجن تو يقانين باتبندر كو المنهج المنهج بكنا العقيدة العقيدة كني توما رجن كن كفبوي كفبوي أرأي يبي مش منصو كوني جارة يو ìtumọ̀ rẹ̀ ò sì ní jẹ́ ìtumọ̀ tí yóò jájójì létí àwọn tó bá jẹ́ olùkẹ́kọ̀ọ́ súnà àwọn tó bá jẹ́ olùkẹ́kọ̀ọ́ súnà látara pé wọ́n lọ sáwọn madarisu súnà àwọn ilé ẹ̀kọ́ súnà gbólóhùn yìí gbólóhùn tó yẹ sí pé wọ́n wà fàmílíà pẹ̀lú dáadáa ni gbólóhùn tí yóò súnmọ́ wọn dáadáa ni bákan náà àwọn tó súnà látara ìmọ̀ lọ sáwọn àwọn àwọn gbólóhùn yìí gbólóhùn tí kò ní kò ní pamọ́ sí wọn nítumọ̀ ni torí pé àwọn olùgbé sunna so wọ́n máa para gbólóhùn yìí ibẹ̀ náà sì ni pé pé wọ́n máa forí sọ so à nítorí ẹ̀rí tí n bá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé yóò tún jẹ́ àlékún ìmọ̀ fún gbogbo àwa tí a ti súnmọ́ ìmọ̀ sunna tẹ́lẹ̀ yóò sì jẹ́ ìmọ̀ tuntun fún àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń gbàgbọ́ iye sunna tí a mọ nǹkan tí gbólóhùn yìí jámọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ní tó máa jẹ́ àkórí ìbánisọ̀rọ̀ wa náà nìyẹn kí wá ló fa ìsọ̀rọ̀ gan lórí àkórí ọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú táwọn olùmọ̀ ti ṣe sẹ́yìn lórí tán ti yanjú ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ àkídà tí ó dàrú kí wá ló fà á tó fi jẹ́ sí pé a tún ń ṣàlàyé lórí ẹ̀ eléyìí nǹkan tó fà á gẹ́gẹ́ bí gbogbo àṣemọ̀ yìí pé kò sí ọ̀rọ̀ kan láyé téèyàn fẹ́ sọ àbí téèyàn fẹ́ kọ ní tíra àbí téèyàn fẹ́ sọ ní ìdánilẹ́kọ̀ọ́ báyìí so ẹni tí ọlọ́run bá lọ́sùn fún àtàlà bá sàlẹ̀ àdánwò àti àti tọ́lọ́run bá nìkẹ́lá bá ṣe àdánwò ìsàfẹ́kù làákàyè fún oní sọ̀rọ̀ tí ó kàn ní nídìí kí nìdí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí òun náà ni ànà kan tó jáde nínú láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ànà eléyìí tó jáde nínú lẹ́kṣọ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ tí professor abdulkiru al-ustaz doctor professor tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè débi ìjẹ́ pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n ìsọkúsọ kan tí wọ́n sọ ọ̀rọ̀ ìfẹ́nú kan ọ̀rọ̀ àánú kan tí wọ́n sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn tí wọ́n lọ sí ní sáárì orílẹ̀ ìgànmú ọ̀rọ̀ yẹn òun ló bí ìdánilẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ìṣesí prof wọn ò sáláyì tún tayọ àlà wọn ò sáláyì tún fi ojú ẹ̀sìn gbolẹ̀ gẹ́gẹ́ bí àládà wọn so wọn ò ṣaláì tó fojú ẹ̀sìn gbolẹ̀ débi ìtako gbólóhùn manhaj manhaj so wọ́n bẹnu àtẹ́lu gbólóhùn yìí púpọ̀ wọ́n dẹ̀ bẹnu àtẹ́lu àwọn tí wọ́n ń pèpè sí gbólóhùn yìí àtàwọn tí wọ́n fi gbólóhùn yìí sí oṣù wọn láti fi mọ ìbáṣe àti àtakọ̀ sáwọn èèyàn so àwọn tí wọ́n ń fi gbólóhùn yìí tán fi ń ṣe ìlànà tí wọ́n fi ń ṣẹ̀sìn wọn tí wọ́n máa ń pààrà gbólóhùn yìí alladhina yuraddiduna hadhihi al-kalima àwọn tí máa ń jẹ gbólóhùn yìí lẹ́nu tí wọ́n ń pààrà rẹ̀ professor bu àtẹ́lu wọ́n bẹnu àtẹ́lu gbólóhùn yìí àtàwọn tí fi ń sòsò wọn láti fi bá wọn wọ́n sì jẹ́ kí àwọn èèyàn gbọ́ yé wípé àgbákò tó ẹsẹ̀ a máa manhaj manhaj ká máa fi sí òsùn wọn táwọn fi bá wọn define wọ́n bá ọ yí báyìí pé a ò lè define tó yé so, so láti fi ṣe inkar láti tako ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ manhaj eléyìí jẹ́ nǹkan tí ó bà nínú jẹ́ púpọ̀ pé irú àwọn àṣìṣe ìmọ̀ńláńlá báyìí ó lè jáde ní ọ̀dọ̀ pòfẹ́sọ̀ torí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń tẹ̀ wá ń takò yí àwọn ọ̀rọ̀ tó ní ìpìnlẹ̀ nínú ẹ̀sìn ni àwọn ọ̀rọ̀ tó yẹ wa sunna àti nínú àwọn ìlànà àwọn salaful umma òun náà so wọ́n sọ gbólóhùn yìí ní àtàwọn tí bá ń wí gbólóhùn yìí wọ́n sọ lórúkọ rúbú ẹgẹ́ mo ti máa ń sọ mo yìí sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti ṣáájú tẹ́lẹ̀ kò sẹ́ni tí ó gbọ́ lẹ́kṣọ̀ tí professor sọ ìtàn sí ní sáré gàmú yìí tí ẹni yẹn tí ó gbọ́ tán tí ó dìde tí ò ní máa kórìíra àwọn tí wọ́n ń pèpè manhaj manhaj tán pariwo manhaj manhaj káàkiri tí wọ́n dẹ̀ ń sọ fáwọn èèyàn pé eléyìí ò sí lórí manhaj eléyìí ò ní manhaj eléyìí ló ní manhaj eléyìí ní manhaj ẹ̀dá tó fi ń sòsò wọn lórí ìbáwọn èèyàn ṣe àti jìnnà sáwọn èèyàn ìsánbáwọn èèyàn àti ìtakété sáwọn èèyàn so kò sí bí o ṣe gbọ́ tán téèyàn ò ní máa kórìíra wọn yìí èèyàn sì ní kò sí bí o ṣe gbọ́ téèyàn ò ní rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ń da ẹ̀sìn ìlú láwùjọ gẹ́gẹ́ bí aláṣejù eléyìí gangan sì ni nǹkan tí pòfẹ́sọ̀ tó ń pèpè sí nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn kọ́lọ́n ọba kódà kó sànà wa eléyìí tó wá dá wọn tó gbé wọn lọ síbi àṣìṣe ńláńlá yìí òun náà ní kórìíra àwọn ọmọ ẹ̀yà wọn tí wọn ò lè gbé pamọ́ ìkórìíra àwọn ọmọ ẹ̀yà wọn ó ga lórí ẹ̀mí wọn débi wípé wọn ò sáláyìí máa takò dodo táwọn ọmọ yáyìn pèpè sí eléyìí ó jẹ́ nǹkan tó wúra nínú jẹ́ púpọ̀ eléyìí báyìí rèé ó ó yà mí lẹ́nu pé pòfẹ́sọ̀ ni wọ́n mọ ìlànà kalẹ̀ tí wọ́n fẹ́ káwọn èèyàn máa rìn àwọn gangan ní ìsìtún sí tọ́ yapa sí ìlànà yẹn kò sí nǹkan tó fà á téèyàn bá ti ń ta kòdodo bí ṣe máa rí nìyẹn ẹ̀yin lẹ kó yé wa pé ká mùsùlùmí wọn níwọ̀nba ìkórìíra àwọn oníbídà ẹbẹnulú ẹbẹnu àtẹlù gan kódà àwọn tó jẹ́ akẹgbẹ́ yín nínú nínú mà ẹtún lálà sí àwọn ọ̀rọ̀ ẹtún ní ìsàpẹ́lé ọ̀rọ̀ nípa wọn níbi pé bóyá wọn náà rí bóyá wọn láwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pé àwọn òkè àwọn òkè ń yẹpẹrẹ máwọn oníbídà ṣùgbọ́n gbogbo nǹkan ilẹ̀ lálàsẹ̀ nítorí pé ẹ̀ ń bínú àwọn èèyàn kan tó ìjẹ́ pé mo ti ṣe wá sí fún yín ṣáájú pé la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa professor ẹ̀ lọ fáyọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀rọ wòye sáwọn ayá yìí àtàwọn nasahi wòye àtàwọn tí màá tó padà kọ̀dámọ̀ fún yín tí màá tó padà tẹ̀síwájú fún yín nínú àwọn nasiha nínú ọ̀rọ̀ tí mo sọ àwọn ìsọnù àwọn ànù àwọn ìfẹ́nú sọ nínú lecture sáré jàmú yẹn so yóò dá kí ẹ páyọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala wallahi yóò dá kí ẹ páyọ̀ ọlọ́run tí n bá fẹ́ wá sí sí pẹ̀lú yín náà so nǹkan tó fà á nìyẹn ìkórira àwọn ọmọ ìyá wọn tó ti gbé sẹ́mi ọ̀fà kí wọ́n máa rí òdodo kan sì máa tako ọ̀fà kan máa rí òdodo kan sì máa kàn lọ́dà ọ̀dà tí ò dáa so wọ́n fẹ́ máa sọ òdodo di ọ̀rọ̀ professor gbìyànjú nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn gan láti fẹ̀yìn òdodo kanlẹ̀ láti fẹ̀yìn òdodo lílẹ̀ wọ́n gbìyànjú gan láti dá òdodo ní ìjàkadì wọ́n fẹ́ dá òdodo mọ́lẹ̀ ní jàǹkadì so wọ́n kun òdodo ní ọ̀dà arọ́ wọ́n dẹ̀ kun irọ́ lọ́dọ̀ òdodo kọ́lọ̀ bá kọ́ba ní sí àmàna wọn nínú dání lẹ́kọ̀ọ́ yìí àwọn nǹkan tó jáde ń nìyẹn so nínú àwọn gbólóhùn tí wọ́n wá gbógun ti tako dáadáa tí wọ́n hárọ́bà gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe nínú ìṣesí wọn bá ṣe gbógun ti sàlàfíyà náà nìyẹn bá ṣe gbógun ti ọ̀rọ̀ gbólóhùn hizbiya náà nìyẹn tán ní gbólóhùn yìí pọ́gọ́rùn ọdún ẹ̀yìn tàbá ní ká tiẹ̀ tún wò dáadáa kì í pọ́gbọ̀n kì í pé àádọ́ta ọdún tàbá tiẹ̀ ní ká wò dáadáa gan kì í pé ọgbọ̀n ọdún tàbá ní ká làmọ́lẹ̀ kò túká gbólóhùn tó yẹ sí pé eh, kò dín ní ọ̀nà fifteen nínú Al-Qur'an tọ́nà bá yìí láti lò tọ́nà fi rinlẹ̀ ó sì jẹ́ sí pé àwọn gbólóhùn tó nípìnlẹ̀ nínú ẹ̀sìn lẹ́yìn ń takò àdánwò tó lágbára bá yín gan Insha tí n bá fẹ́ wí ní kéwú màá ní atharu Hudhaifata ibn al-Yaman tí n bá fẹ́ wí ní kéwú nìyẹn ṣùgbọ́n ní bákan fẹ́ wí lọ́rọ̀ lè ṣe sọ láti ṣe máa kàn jọ kọjá mẹ́ẹ̀ ní atharu yaman so mi wí ní kéwú so ṣùgbọ́n tí n bá fẹ́ wí ní kéwú màá yaman màá ka atharu yẹn fún yín insha Allah al-Karim láìpẹ́ láti ṣe nasiha fún yín so kí ẹ dẹ̀ láàrin èyí àtọ́lọ́wọ́n ọba nígbà tẹ́ bá kẹ̀kẹ̀ra yín ṣàkíyèsí lórí nǹkan yẹn so àkọlọ́mọba kó jẹ́ kó ṣe yín àtẹ̀mí àti gbogbo àwọn olùgbọ́ mi náà ní àǹfààní so ọ̀rọ̀ yìí lọ́fà ìbẹnu àtẹ́lu gbólóhùn yìí ìjẹ́ káwọn èèyàn rí i pé gbólóhùn yìí báwọn èèyàn ṣe ń wí káàkiri ìdẹ̀sìn rú ni òun lọ́fà tí mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí so ṣé professor uh, doctor al-ustaz doctor professor wọn ò ṣaláyìí dẹnu àtẹ́lu gbólóhùn yìí pé gbólóhùn lágbájá kò ní manhaj tàmẹ̀dùn kò ní manhaj ẹ bá sì bí wọn wọn lè define manhaj náà manhaj tẹ́ lè define màá wá define manhaj yẹn fún yín màá define ẹ̀ fún yín so ẹ̀ ń takò dúdú lélẹ̀ báyìí ọlọ́run bá kó dàkún kó sọ wá kúrò ní ìfẹ́ nu. na'am Hudhayfah ibn Yaman radiyallahu anhu sahabiyun jalil sahabi annabi pàtàkì ni gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mà na'am. Hudhaifa yìí nígbà tí ọmọ kéwu rẹ̀ Abu Mas'udi nígbà tó lọ bá láti wípé kí Hudhaifa kó ṣe nasiha fún òun kí Hudhaifa kó ṣe wàsíyà fún òun Hudhaifa tó ibn Yaman ó wá fún ọmọ kéwu rẹ̀ ní nasiha eléyìí tí ó jẹ́ nasiha tí màá fẹ́ kí gbogbo wa kí a káwòye sí pàápàá jùlọ pòfẹ́sọ̀ màá fẹ́ kí ẹ fi nasiha yìí kẹ́ ṣe wá àti fẹ́mi ara yín gan so atharu tí mo fẹ́ kà yìí atharu tó gbajúmọ̀ dáadáa ni al-imam al-bayhaqi rahimahullahu ta'ala wọ́n gbé atharu jáde nínú al-asma wa sifat wọn tírà wọn tó pè ní al-asma wa sifat wọ́n gbé atharu jáde ńbẹ̀ bákan náà nínú tírà wọn tó pè ní as-sunan al-kubra atharu wọ́n gbà wá ńbẹ̀ bákan náà al-imam al-baghawi rahimahullahu ta'ala àwọn gba atharu wa wọ́n gbé jáde nínú as-sunnah wa bẹ́ẹ̀ al-imam al-lalaka'i rahimahullahu ta'ala àwọn náà gbé jáde nínú sharhu usuli i'tiqadi ahli sunna sharhu usuli i'tiqadi ahli sunna àwọn náà gba atharu yìí wá níbẹ̀ kí ni atharu náà abu mas'udi wọ́n lọ bá hudhaifa hudhaifa ibn al-yaman wọ́n lọ bá ó ní i'had ilayya i'had ilayya ó ní rẹ̀ hudhaifa ibn al-yaman sọ àsọtẹ́lẹ̀ fún mi ṣe wáàsí fún mi ṣàsọtẹ́lẹ̀ fún mi tí máa dì mú tí màá gbámú tí màá fi máa mànà tí màá fi máa ṣàtọ́nà ara mi. Hudhayfatu ibn Yaman wá sọ fún mi alam ya'tika al-yaqinu à ṣé ìmàmà dájú nípa ẹ̀sìn ọlọ́run tí wàá bá ọ ni tí ò tún sí ìmíjì nípa ẹ̀sìn ọlọ́run ọba ni ṣé ìmàmà dájú nípa ìlànà súnnà òyìí ni tó fi ń bèèrè kí n ṣe nàṣíhà fún ẹ tó fi ń bèèrè kí n ṣe Abu Mas'ud wá ní bala ó ní ọwá bá mi o mo ti máa o àmàdájú ń bẹ pẹ̀lú mi mo nímọ̀ àmàdájú dáadáa so Abu Mas'ud al-Ansari Abu Mas'ud ọwá búra yà Abu Mas'ud wá búra ó ní wà rabbi mo búra pẹ̀lú izza ọlọ́run bá mi ìmọ̀ àmàdájú ń bẹ pẹ̀lú mi ṣùgbọ́n mo fẹ́ gbọ́ wà sí lẹ́nu àfá mi ni imam dájú ń bẹ pẹ̀lú mi wà izzati rabbi mo búra pẹ̀lú izza agbára àti iye ọlọ́run bá mi mo fi búra kí wá ní abdullahi kí ni hudhaifa ibn yaman wá padà sọ fún ó ní fa'lam anna ad-dalalata haqqa ad-dalalah an ta'rifa ma kunta tunkir wa an tunkira ma kunta ta'rif wa iyyaka wa talawun fa inna dina allahi wahidun allahu akbar hey eléyìí báyìí ni àsọtẹ́lẹ̀ àti wáàsí tí Hudhaifatu ibn Yaman tó ṣe fún Abu Mas'ud ọmọkéwẹ̀ kí ló sọ fún ó ní fa'lam anna ad-dalalata haqqa ad-dalala lọ́mà dáadáa tí ó yí ọ wípé anù òdodo tó ń pè lámúnù gangan ní tó ń pè ní anù ìṣìnà lọ mọ̀ dáadáa bẹ́ẹ̀ tó bá ti mọ̀ dáadáa tí ó dàrú mọ́ lójú tí ó dàrú mọ́ lọ́wọ́ pẹ̀lú gbọ́nọ́bà òní sọnù kí ni kan náà fa'lam anna ad-dalalata haqqa ad-dalalah an ta'rifa ma kunta tunkir òun náà ni kó jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tí kò dá tẹ́lẹ̀ tí wọ́n náà mà kọ́ wá bẹ̀rẹ̀ sí máa dá lọ́dọ̀ rẹ̀ gbogbo tí ò dá tẹ́lẹ̀ ó ti wá di ti ń dá lọ́dọ̀ rẹ̀ a mọ̀ pé àánú ti ṣẹlẹ̀ sí ọ lọ́mọ yìí pé tí nǹkan báwọn bá ti ń ṣẹlẹ̀ àánú ti dé an ta'rifa ma kunta tunkir Allahu akbar eléyìí báyìí nǹkan tó lágbára gidi gan ni gbogbo àwọn nǹkan tí pòfẹ́sọ̀ ti mọ̀ tẹ́lẹ̀ tí ò da tẹ́lẹ̀ ó wá di tó da lọ́dọ̀ wọn báyìí látara wípé eh, àdánwò ti ṣẹlẹ̀ sí wọn ah Allahu akbar Allahu akbar pòfẹ́sọ̀ ah wallahi ẹ gbìyànjú ẹ yẹra yín wò ẹ yẹra yín wò gan an ta'rifa ma kunta tunkir in tó in tó ti jáburú lọ́dọ̀ yín tẹ́lẹ̀ tẹ́ ti mọ̀ tí ò ah Hudhayfa ni anu tọba léyìn wà lórí àánú tọba lánú tán pè lánú gàdí à ń tàrífà máa kún tàtún kẹ wà á tún kẹrọ máa kún tàtàríf yìí tó ti mà tọ́ da tẹ́lẹ̀ kọ́ wa di tọ́ máa takò ọ wa lè jẹ́ yìí pòfẹ́sọ̀ ó lè jẹ́ pé yìí lẹ́ẹ̀máa takò sàlàfíà lónìí ó lè jẹ́ yìí lẹ́ẹ̀máa takò manhaj manhaj lónìí ó lè jẹ́ pé yìí lẹ́ẹ̀máa takò gbólóhùn hizbiya hizbiya lónìí ó lè jẹ́ pé yìí lẹ́ẹ̀máa sọ gbogbo àwọn nǹkan tí ẹ sọ tó jẹ́ àwọn nǹkan ìfẹ́ nú pọ́nbélé àwọn àánú tí ó kún kẹ́kẹ́ nínú lecture yìí tẹ̀lé sí ní sáré gàmú nígbà tí wọ́n ní kẹ́ wá sọ ìpìlẹ̀ tó lálàáfíà inna lillahi wa inna ilayhi raji'un wa i'tasimu bihablillahi jami'an a ìpìlẹ̀ tó ní agbára nínú ìpìlẹ̀ al-sunnati wal jama'a a aláyé professor ẹ sì bẹ̀rẹ̀ sí ta'rif gbogbo tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ tó ń dakọ́ wá dẹni tí ó mọ̀ takò á eléyìí eléyìí gan lanu eléyìí gan lanu wa iyyaka wa talawu Hudhayfatu bin Yaman wa sọ fún Abu Mas'ud pé wá sọ́ra rẹ sọ́ra kúrò níbi kéèyàn máa kéèyàn máa wà kéèyàn wà kàmẹ́niọ́lìk kéèyàn jẹ́ oníwà bí ọ̀gá kéèyàn jẹ́ kéèyàn jẹ́ èèyàn bí ọ̀gá kéèyàn wà kàmẹ́niọ́lìk ọ̀gá ni tó jẹ́ sí pé gbogbo àwùjọ tó bá bára rẹ̀ irú àwòrán tí ó bá ṣe dédé àwùjọ yẹn ni ó gbé jáde irú àwòrán tó bá ṣe dédé àwùjọ yẹn lọ̀gá ó gbé jáde Hudhayfa ní ìrẹ́ Abu Mas'ud sọ́ra fún irú nǹkan báyìí nífàkì nìyẹn tó bá wà láwùjọ àwọn onísúnnà wọn ò mọ̀ rí ọjọ́ bí ní súnnà tó bá wà láwùjọ àwọn oníbídà ìwọ náà ló tún tọ́gba pẹ̀lú wọn ó ní àwòrán tó ń gbé ẹ níbàámu sí àwùjọ tó bára rẹ̀ wa iyyaka wat talawwun eléyìí báyìí rè inú nǹkan tó kó bá prọ́fù nìyẹn wa iyyaka wat talawun eh iyyaka wat talawun ṣọ́ra fún ìmá ṣe talawun ìmá yí àwọ̀ padà bí ọ̀gà ìmá ìmá ìmá yí padà ìmá yíra padà ìmá dúró lójú kan ìmá ṣe bí àdán láàrin àwọn àdán ìmá ṣe bí eku láàrin àwọn eku ìwọ náà làdán ìwọ náà lẹyẹ nígbà tó bá wà láàrin àwọn láàrin àwọn ẹyẹ ìwọ náà lè ku nígbà tó bá wà láàrin àwọn eku eléyìí báyìí nǹkan tí ò dáa ni tó yé báyìí sìn wọ́n iyyaka wat talawun fa inna dina Allahi wahidun Hudhayfatul Yamani ni torí pé dájúdájú ẹ̀sìn ọlọ́ba ọ̀kan náà ni ọ̀kan ni ibi tá bá fẹ́ wà ní kó dúró sí ẹjá àmà ibi tẹ́ fẹ́ wà alhamdulillah ọ̀rọ̀ yìí ti clear sáwọn èèyàn gánsìn wallahi ọ̀rọ̀ yìí ti clear gidi sáwọn èèyàn torí àwọn because àwọn nǹkan tẹ́ lọ sọ ní sáré gẹ̀mú yẹn ọlọ́run ò tiẹ̀ kún yín lọ́wọ́ rárá ọlọ́run in fact ah ẹ̀ tú àṣírí ara yín ó jẹ́ tó bà nínú jẹ́ ìgbà tí mo gbọ́rọ̀ yẹn tí mo gbọ́ lẹ́kṣọ̀ yẹn ah wallahi inú mi bàjẹ́ gan káì mi mọ̀ pé ọ̀rọ̀ yín lè degenerate dérú level yẹn mi mọ̀ pé ó lè dérú level yẹn honestly speaking mi mi nírú èròǹgbà yẹn sí awájẹ́ kékeré yẹn bá mi lójijì gan pé ah, ó wá jẹ́ pé ọ̀dọ̀ yín láti máa rírú àwọn ọ̀rọ̀ tó tako ìpìlẹ̀ mọ́ yìí ah ó ṣe jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó rinlẹ̀ pẹ̀lú àwọn nusus lẹ́fìrì lẹ́yìn ọmọ wa tako kò yé báyìí sí so ìyẹpẹrẹ ńláńlá ni so anu tó fojú hàn ní an ta'rifa ma kunta tunkir wa an tunkira ma kunta ta'rif hmm? wa iyyaka wa talawun fa inna dina allahi wahidun eléyìí ni wasiya àti ahadu tí Hudhaifah ibn Yaman tí ó ṣe fún ọmọ kéwù rẹ̀ eléyìí báyìí náà máa fi sọ fẹ́yìn náà pé ṣẹ́rí ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín wàláhì ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín ẹ má jẹ́ ká tàn yín látàpá ẹ̀yin fúnra yín ẹ jòkó ní àárín ẹ̀yin àtọ́lọ́wọ́n ba ẹ gbéra yín sórí òṣùwọ̀n afáwù tí mo sọ yìí ẹ wò ó ẹ rí wípé ẹ nídìí kẹ ṣàkíyèsí ara yín kẹdẹ tó bá lọsọdọ náà Allah subhanahu wa ta'ala ẹ má jẹ káwọn èèyàn yẹn mara yín iyyaka wa talawun ẹ̀yin mara yín báwọn èèyàn bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń wí àwíjàre fáwọn èèyàn bal insanu ala nafsihi basira walau alqa ma'adhira olọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ ọlọ́run bá ní ọmọ ẹ̀dẹ́ nìyẹn mara rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ẹ́ eh, òwe yorùbá tí ó súnmọ́ tí mo ara yìí dáadáa dáadáa tó bá mu dáadáa náà ni pé òkùnkùn oníkùnkùn nínú mọ̀mọ́nú ẹ mọ tẹ já mọ́ ẹ mọ bẹ́ẹ̀ sì jẹ́ eh, ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dẹ̀ ti fi hàn so ẹ má tan ara yín ẹ gbìyànjú ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bó gbà táwọn bá yín táwọn mọ́jẹ̀mú yín bá ti pé eh, ọlọ́run bó gbà táwọn bá yín because ẹ̀rú ń bà mí fún yín tẹ́ ẹ bá ń bá lọ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí kọ́ má jẹ́ pé irú ìyàpẹ́ tó bá jàbà tó padà bá yín so ní bẹ́ẹ̀ lọ́run bá rẹ̀ fún yín because hey wàláhi wàláhi èèyàn ní hárọ́bà òdodo èèyàn ní máa gbógun tó dodo bẹ́ẹ̀ sì ń ṣe àti kó yẹpẹrẹ o so ẹ̀rú ń bà mí kọ́ yẹ pé ohun tó yí bájà bàtà ní yẹpẹrẹ ó padà bá yín tẹ̀ bá lọ túbá so ẹ lọ túbá wàláhi ọlọ́run Allah subhanahu wa ta'ala yọgbà tó wà yín ẹ má rò pé bọ́yá kìíní kò òrùn tó sì kù lókè fún yín ó tásọ gbẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah fa inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run nílà nẹ́bí sọ fún wa pé mi ọlọ́run bá ń pe ẹ̀yin ẹrú mi tẹ́ ti ṣe ẹ̀ṣẹ̀ tó pọ̀ gidi gan àfọlọ́fù ala anfusihim wọ́n ti ṣe lọ́wọ́n bá gidi gan wọ́n ti wá jọ́kàn mọ̀nà pé àbí táwọn ṣe lọ́wọ́n bá dé sọ́nà bá rí kọ́ gbà forí jàwọn báyìí la taqnatu min rahmatillah ẹ má jákàn mọ̀nà kù nù ìkẹ́ ọlọ́wọ́n bá torí kára forí jìn kí ọlọ́wọ́n bá ní. fa inna Allaha yaghfiru dhunuba jami'a torí pé dájọ́ tó yé so àbẹ̀ lọ́wọ́ bá rẹ̀ fún yín so eléyìí báyẹn mú dání inú kan tó tún fi ṣe nàṣíhà fún yín again in tó fi ṣe tó tún fi ṣe nàṣíhà fún yín again òun náà ni asaru kan tó tún wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud asaru yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ìkànnì àwọn àgbàfà sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam náà yẹn mọ̀ dáadáa asaru yìí al-imamu wọ́n gbé wá nínú sunan wọn al darimi wọ́n gbé wá nínú sunan wọn bẹ́ẹ̀ ni al البيهقي مبيوان المدخل أثر طب جمع داداني عبد الله بن مسعود سقي كيف أنتم إذا لبستكم فتنة يهرم فيها الكبير ويربو فيها الصغير ويتخذها الناس سنة فإذا غيرت قالوا غيرت السنة قالوا ومتى ذلك يا أبا عبد الرحمن قال إذا كثرت قراءكم وقلت فقاءكم وكثرت أمراءكم وقلت أمناؤكم والتمست الدنيا بعمل الآخرة أثر يعني أثر هنا آه الله يرونو سيجان ẹ̀rùnú sí ìgbà tí gbogbo ẹ̀yin olùgbọ́ mi lápapọ̀ bẹ̀rẹ̀ látòrí èmi náà àti gbogbo apáta ẹja ronú sí dáadáa látàrí kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kún fún ọ̀pọ̀lọpọ̀ ìwáàsí Abdullahi bin Mas'ud sọ wípé keifa antum a báwo lọ̀rọ̀ yóò sì já sí hey báwo lẹ́ ṣe rí irú ipò lẹ́wà ìdá alábi satcom fitna tún nígbà tí fitna kan bá dé tó consume gbogbo yín tí fitna kan dé tó kọ̀ntẹ́nì yín tí fitna kan dé tó mú yín dáru tí fitna kan dé tó gbé yín wọ̀ bí ẹ̀wù tí fitna kan dé tó bo gbogbo àwùjọ síkán Abdullahi bin Mas'ud ní èyí èèyàn mi nínú pòwúlẹ̀ wà ń gbà yẹn ee eh, Abdullahi bin Mas'ud fitna yóò last longer láwùjọ yìí yóò pẹ́ gan yóò sì bu àwọn èèyàn dárú débi wípé àwọn àgbàlagbà ó máa darúgbó sínú fitna yẹn ni yahrumu fiha al-kabiru àwọn àgbàlagbà ó máa darúgbó síbẹ̀ wà yarbu fiha as-saghiru àwọn ọmọ kéèké ó sì máa dàgbàlagbà sínú fitna yìí bí ti fitna yóò pẹ́ dé wa yattakhidhuha an-nasu sunnatan fitna yóò ní agbára débi wípé yóò padà di òdodo lójú àwọn èèyàn débi pé àwọn èèyàn wà mú fitna wọ́n mú bídà wọ́n mú àgbákò ní sunna ويتخذها الناس سنة أو يوم السنة فإذا غيرت nígbà táwọn yẹn bá wá ń yí padà pé eléyìí ò dáa eléyìí aburú ni eléyìí ò rí bẹ́ẹ̀ qalu ghayyirati sunna táwọn yẹn máa pariwo ni pé àwọn sì wá ń jí sunna àwọn yẹn máa ń tako sunna ni bídà yọ padà di sunna fáwọn yẹn fitna ó dé láwùjọ bẹ́ẹ̀ bó wá ní bó lálẹ́ yóò sì rí nígbà tí irú fitna yìí bá dé bẹ́ẹ̀ ní fitna tó yẹ pé òdodo padà di irọ́ irọ́ padà di òdodo lójú àwọn èèyàn tó yẹ pé irọ́ padà di sunna bídí àwọn padà di súnnà bóòlù yóò ṣe rí bóòlù ọ̀rọ̀ yóò ṣe já sí sí ẹ̀ ní sọ̀nù ń gbà yẹn báyìí Abdullah bin sọ الناس سنة فإذا غيرت قالوا غيرت السنة nígbà táwọn yẹn bá wá yí padà wọn wọn yí súnà padà yín náà wọn sì táwọn bẹ̀rẹ̀ sí máa yí dídá àti ẹ̀ńbẹ̀ láwùjọ padà lónìí ẹ̀wọ̀n ká táwọn yẹn sọ ní àwọn yẹn yá àwọn yẹn ká tó ti dé ní sí ogun ẹ́ eh? wọ́n máa pe dídá ní súnà tẹ́yìn bá wà ń takò wọ́n nìyẹn ń takò súnà ni wọ́n nìyẹn ń takò ànábì ni hmm? irú nǹkan yóò máa ṣẹlẹ̀ so kódà wọ́n máa lo hadith iftiraq lé wa lórí pé àwọn ànábì ti ní ẹ̀sìn ó pin ẹ̀dàkùn hadith tó ń pa àwọn gan ní bá wífà wọ́n dẹ̀ máa lò lé wa lórí wọ́n wá bí abdullahi bin masoud léèrè pé wà mata dhalika ya aba abdulrahman kúníyà abdullahi bin masoud ni eré abu abdulrahman ìgbà wo nìkan yóò ṣẹlẹ̀ àwọn sálàfù umma báyìí máa ń ṣe nìyẹn wọ́n máa ń mọ àsìkò tí fitna ó sọ̀kalẹ̀ tí fitna ó ṣẹlẹ̀ wọ́n á wá ìmọ̀ nípa rẹ̀ dáadáa nítorí pé tó bá dé kán lè bá àmọ́ bó ń ṣe là kúrò bẹ́ẹ̀ Abdullahi bin Sina wa sọ pé idha kathurat qurra'ukum ìgbà tẹ́ mọ̀ retí nǹkan yẹn tí nǹkan yóò dé nígbà tí àwọn olùka nǹkan àwọn olùka bá pọ̀ láàrin yín gan àwọn onípìnlẹ̀ kọ̀ọ̀rọ̀ rú báyìí àwọn tó yẹ pé kùránì wọn yóò dúró gan wọn máa kùránì ká wọn ha kùránì sórí hadith wọn lálàáfíà dáadáa wọn ha wọn sì máa ká mùtúnù àlùmùtúnù ilmiya yóò máa gbá ní orí wọn. àwọn kọ̀ọ̀rọ̀ rú nìyẹn idha kathurat qurra'ukum wa qallat fuqaha'ukum àwọn tó wá gbàgbọ́ yí ẹ̀sìn gan in tí àwọn àtàrù yìí àwọn mùtúùnù yìí ń pèpè sí gan tó fi rìnlẹ̀ gan wọ́n wà kéré láwọn tí ó gbàgbọ́ yìí rẹ̀ tí ó máa lò tí ó gbọ́ yìí wọ́n wà kéré gan ẹ wà ráwọn èèyàn kọ̀ránì yóò wá dùn lẹ́nu wọn gan kó dàbí tàwọn kọ̀wárì jìnnì bá nàìjíríà sallallahu alaihi wasallam ṣe ròyìn wọn wọ́n máa kọ̀ránì ká wọ́n máa fi jẹun wọ́n máa fi ṣe competition wọ́n máa lọ káàkiri wọ́n máa gba lẹ́gbàá mọ́tò wọ́n máa gba gbádá ńláńlá kí á ah, kọ̀ránì á ah, kọ̀ránì kọ̀ránì ẹ wà rẹ̀ ní ti ń pariwo kọ̀ránì kọ̀ránì kó ní wàláì kọ̀ máa ìsìtíwá tọba ní kọ́ wá ṣe wá sí níbi títí ń ṣe khutba fa yóò àmà sọ pé ìṣe wa ọlọ́run wá jòkó ọlọ́run jòkó sólé aláṣí ọlọ́run wá eléyìí sì nínú àwọn tí ń pariwo Qur'an Qur'an Qur'an tẹ́lẹ̀ jọ́ máa pariwo jẹ́ wọn Qur'an náà lo ìpìlẹ̀ ìpìlẹ̀ tó ní àlàáfíà ìpìlẹ̀ tí Qur'an fi rinlẹ̀ tó pọ̀ jù náà ló mà yọ ọmọ àdìsíwá fuqa'ukum nígbà táwọn olùkà olùkà tán mọ̀ nǹkan kà bá pọ̀ láàrin yín gan Kùránì wọ́n yọ hadith yọ lẹ́nu wọn mọ̀túrù ń bẹ lágbárí wọn kọ̀rọ̀ ni wọ́n ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn kéré láàrin wọn àwọn alágbọ́yé ẹ̀sìn wà kéré Allahu akbar rúra sì kò tá wà rí wa kathurat ni àti nígbà tí àwọn aláṣẹ bá pọ̀ láàrin yín kí ni umara rèé ó bẹ̀rẹ̀ látòrí àwọn nígbà táwọn olùmọ̀ bá pọ̀ láàrin àwọn èèyàn méjì náà ni umara àwọn àfà àti kíni o àti àwọn aláṣẹ so gẹ́gẹ́ bí abdullahi bin mas'ud abdullahi bin abbas bó ṣe túwá yà yẹn nínú suratu nisa pé wà ulil amri minkum so àwọn ulul amri àwọn umara òun náà làwọn àfà táwọn àfà bá pọ̀ láwùjọ yín gan àwọn aláṣẹ pọ̀ gidi gan wà qallat umana'ukum àwọn tí wọ́n wá jálámọ̀ náà láàrin wá kiri kan pọ̀ ní kò sáàmà náà pẹ̀lú wọn kí la fẹ́ gbọ́ yín níbi eléyìí ṣe rí àmánà hmm. ọlọ́run bá kọ́dà ń kó sànù àkọ́lọ́run yìí ká gbá àmánà yìí ṣe ti rí tí manhajì yóò bá ti dáa tí ìmọ̀ yóò bá ti lálàáfíà kódà bí yẹn bá fẹ́ sọ̀rọ̀ àmánà yóò fi àmánà ńláńlá lẹ̀ yóò dẹ̀ máa sọ àmánà kékèké yóò dẹ̀ fi àmánà ńláńlá lẹ̀ ni amana ẹ̀sìn amana ima, ima amana tó ga ni àmánà tó àmánà pín sí méjì kí náà pè ní àmánà òun náà ni nǹkan tí wọ́n gbé sí yàn lọ́dọ̀ tán ní kíyàn sọ kíyàn sì dá nǹkan wọn padà déédéé bọ́n sì gbé fún yàn gan àwọn tí wọ́n bá wá máa ń gbé nǹkan sí lọ́dọ̀ tó wọ́n sì dá padà fáwọn tó gbé fún wọn àbí tí wọ́n gbé fáwọn èèyàn tán ní ká gbé fún gba nǹkan báyìí àmánà rí bá ń gbé fáwọn èèyàn yìí tí wọ́n sì gbé fún wọn bẹ́ẹ̀ ni tó gbé fún wọn sì gbé fún wọn bí ká gbé fáwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn eléyìí òun náà ń pè ní àwọn àwọn alámánà nìyẹn so ṣẹwárí àmánà ìmọ̀ àmánà ni gbogbo ẹnikẹ́ni tó bá lọ kọ́ ìmọ̀ ó lọ gba àmánà àmánà mọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn àmánà ẹ̀sìn ọlọ́run ọba lọ́lọ́ kọ́ yẹn ó wá gbọ́dọ̀ gbé ìmọ̀ yẹn fún àlùmọ̀ gẹ́gẹ́ bó ṣe gbà gan-an láì yọkún láì yọkú láì lékún kó gbé bó ṣe gbà bọ́lọ̀ ọba lékẹ́ láti fi àwọn yẹn lọ sí Madina ìlú anabi sallallahu alaihi wasallam ìlú mà láti lọ kẹ́kọ̀ọ́ wọ́n sì dé wọ́n sì ń jàǹbá àmà fáwọn èèyàn wọ́n sì ń júwe tí è sí mà wọ́n sì ń júwe rẹ̀ fún nímọ̀ fáwọn èèyàn wọ́n sì ń yọ wọ́n sì ń yọ kú ń bẹ̀ wọ́n ń kì ìbọn torí ìfẹ́ nu wọn torí tó ń wá láwùjọ ẹ wo ni wọ́n gbà wọ́n Eh, ẹ̀ẹ́kọ́ amánẹ́sìn ẹ̀dàkùn inú ẹni tàkó àmẹ́nẹ́ inú ẹni tó gba àmánẹ́sìn àtẹ́ntọ́ gba àmánà ayé tààlà àmánà rẹ̀ gajù náà méjèèjì àwọn olùmọ̀ àmánẹ́sìn ní bẹ̀lọ́dọ̀ wọn sẹ́ráwọn aláṣẹ àmánà ayé ní bẹ̀lọ́dọ̀ wọn so àwọn aláṣẹ gan tó bùkátà àwọn olùmọ̀ tí ó máa tọ́ wọn sọ́nà nígbà tán bá fẹ́ ṣe kọ́mọ́tò hudud àtàwọn nǹkan tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn àwọn tó lámàánà ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n lè gbé fún wọn bọ́lọ́run ṣe wí gan bá nẹ́bí ṣe wí ẹwà àwọn náà rí àwọn náà ń takò àwọn òṣùlù tó lálàáfíà nínú mọ̀ yìí sàlàfíà wọ́n takò hezbiya wọ́n takò manhaju wọ́n takò oríṣiríṣi wa i'tasimu bihablillahi jami'an ẹ̀yin náà wò waqallat umana'ukum waltumisati dunya bi'amali al-akhirah nígbà tó bá di pé àwọn èèyàn iṣẹ́ tí yẹn fi ń wá kìyàmà ó wá di pé wọ́n fi ń wá ojú rẹ̀ Ọlọ́run bá jìnà sí iná iṣẹ́ amalul akhirah ìwá fi ń wá ayé ah wallahi ó yẹn gan tó bá di pé iṣẹ́ tó yẹ kí yẹn fi wá kìyàmà yẹn fi wáyé inú àwọn ọ̀nà tí yẹn máa ń gbà fi wáyé ó ní pé kíyàn lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ní nǹkan tó yẹ kíyàn fi kíyàn fi ṣàlàyé sí fáwọn èèyàn kíyàn fi ráàánú ọlọ́run ọba aláyé àtàlùkìyàmà kíyàn fi lọ ara rẹ̀ kún bí ìyáná kó fi súnra ẹ̀ mọ́ àánú ọlọ́run ọba àlìjẹ́nà tó bá di pé èèyàn ń kọ nítorí àti jẹ́ káwọn èèyàn máa rí yàn léyàn pàtàkì láwùjọ kán máa nítorí ipò nítorí jáà nítorí ipò nítorí káwọn èèyàn bá máa yìnyàn nítorí ẹ̀ lẹ́sìn lọ́n ultumisati dúníyà bí amẹ́lẹ̀ àṣírọ̀ à fi sí alkiyama àfi ń wá ayé inna lillahi wa inna ilaihi raji'un ìgbà yẹn lásìkò yẹn lásìkò tí nǹkan táwọn wíyó ṣẹlẹ̀ nínú ìgbà yìí mo fẹ́ fi ń ṣe wáàsí fún yín ẹ Ọlọ́run bá àti gbogbo wa náà ẹ jẹ́ ká páyọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká gbọ́ àwọn nàṣọ ìhù yìí so eléyìí báyìí ni nǹkan àkọ́kọ́ nínú àwọn nǹkan tí màá ti síwájú fún pòfẹ́sọ̀ àti àwọn tí wọ́n rí bí wọn àti àwọn tán gbà tán jẹ pẹ̀lú àwọn so àti Ah, lápapọ̀ pátápátá so kí a ń kọlùkù wa kí a mú tiwa níbi àwọn àǹfààní yìí so bẹ̀rẹ̀ látòrí èmi tí mo ń sọ̀rọ̀ ni àti gbogbo àwọn yàrá professor ni àtàwọn ọmọ yàrá tí wọ́n ń tọ́jú pé kánú àlàṣàkì láti táwọn náà dàbí professor àtàwọn tọ́jú pé ìrìtàrò wọn kọ́dà ìbí dáwà tèhì àwọn tó ń gbàtàn jẹ tó ń gbẹ̀tàn pẹ̀lú dáwà professor àti ah, àwọn ìsìn àtàwọn àna àtàwọn ọ̀fẹ́ inú tí wọ́n ń jù káàkiri sáré sí àwùjọ àwọn mùsùlùmí náà eléyìí mò ń sọ bẹ́ẹ̀ fún yín nítorí kí ẹ lè bá túbà ni tó ti yé báyìí sìn ẹ jẹ́ kí n fi kíní kan kún ọ̀rọ̀ bí báyìí kí n tó tẹ̀síwájú ṣe rí pòfẹ́sọ̀ wàláhi wàláhi àwa tá à ń ṣe nàṣíhà fún yín ìlànà nífẹ̀ẹ́ yín àwa tá à ń ṣe nàṣíhà sẹ́ni gbogbo àwọn tí wọ́n ń tàn yín yẹn tí wọ́n ń hó yín lẹ́yìn yẹn wàláhi wọn nífẹ̀ẹ́ yín wọ́n fẹ́ kó parun báyìí ni so ẹ dákun tó lọ́wọ́ bá ẹ wà sincere pẹ̀lú ara yín wọn nífẹ̀ẹ́ yín o èyí máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mú dẹ búra pẹ̀lú lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wípé <clears throat> ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń dìfẹ́ǹdì yín lórí ìbàjẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn nífẹ̀ẹ́ yín tó mi mo fi Ọlọ́run bá tó dá mi búra kéèyàn sọ pé yẹn nífẹ̀ẹ́ yẹn ní ní àdámọ́ pé Ọlọ́run bá ní kẹ́lá kan dá yẹn pé kéèyàn ní wallahi mo fọ́ Ọlọ́run bá búra mo nífẹ̀ẹ́ yín gan mo nífẹ̀ẹ́ yín gan ṣùgbọ́n gbà táwọn pálapàla kan bẹ̀rẹ̀ sí máa hàn látọ̀dọ̀ yín táwọn pálapàla kan bẹ̀rẹ̀ sí máa hàn òun náà lèèyàn padà rí pé ah wàláhì èèyàn gbọ́dọ̀ kórìíra yín torí tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala nítorí eléyìí yẹn gan ni haqiqatul wala wal bara an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah kéèyàn máa nífẹ̀ẹ́ yàn káwá wájú pé ní ìfẹ́ kọ́ nìyẹn gbogbo ẹni tí bá ń pè yín sákìyèsí tó fẹ́ kẹ́ túnra yín ṣe tí ò ràn yín lọ́wọ́ lórí ìbàjẹ́ tí ń rí kòtò tí ń pè yín pé ẹ má kó sínú ẹ̀ wọ́n ló nífẹ̀ẹ́ yín sẹ́rí gbogbo àwọn tó ń pariwo tẹ̀lé yín káàkiri yẹn wọ́n nífẹ̀ẹ́ yín o wọ́n fẹ́ kẹ́ wọ́n fẹ́ kẹ́ jìn sọ́fìn ni nítorí ẹ sì sọ́ra dáadáa sẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yín tó súnmọ́ ni pé àǹfààní fẹ́ jẹ lọ́dọ̀ yín àtàfà níbi tẹ́lómi jẹ lọ́dọ̀ yín tí ò fẹ́ kó bọ́ ìní tí ń dààmú ẹ̀ tí ò ti kọ́ ba yín sòtọ́ ọ̀rọ̀ ẹlòmíín mà pẹ́ wà nínú àná bóyá àǹfààní kan ìran lọ́dọ̀ yín kò fẹ́ kí ẹbí ní sóhun káǹfààní ẹ má lè bọ̀ àbí ó ti ráǹfààní kan kò fẹ́ kí nǹkan tán kò fẹ́ kẹ́ gbá lẹ́nu hun tàbí <clears throat> ẹ̀yìn tàbí kó jẹ́ sí pé nǹkan wojú rẹ yín nítorí pé bóyá lè ṣe láǹfààní kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tàn yín bá ṣe rí nìyẹn so àwọn tí ń tàn yín tẹ́ bá fẹ́ wá sí sí àpẹ̀lú ara yín bọ́ wù yín èyí tí mò ń sọ kẹ́ gbọ́ wù yín kẹ́ mọ́ gbọ́ àmọ́ wàláhì mo fọlọ́ bàbúrà wàláhì àwa nífẹ̀ẹ́ yín torí tọ́lọ́run Allah subhanahu wa ta'ala ni so àmọ́ ngbà tí àwọn apálapàla kan àwọn àìṣedédé kan bẹ̀rẹ̀ sí mọ̀ hàn sọ́dọ̀ yín látọ̀dọ̀ yín lẹ́yìn ọ̀pẹ́ ah ìfẹ́ ò gbọ́dọ̀ di wa lójú káwa ródodo ńlẹ̀ káwa ní òdodo èso òdodo mọ́ àbí káwa lákàn mọ́ wa tẹ̀lé yín lọ bẹ́ẹ̀ náà ká sọ pé àmọ́ wa héèlì yín tá a sì mọ̀ pé inú kòtò là ń tì yín sí so ẹ dákun torí ọlọ́run bá ẹ ronú sáwọn nǹkan tí mo ń sọ yìí ó pàtàkì gan ó pàtàkì gan so kọ́nà Allah subhanahu wa ta'ala kó dákun kó bá mi sálàáfíà yín níbi àdánwò tó náà bá fi kàn yín torí wallahi àdánwò kàn yín gan tẹ́bá wòye sí atharu eléyìí tí mo kà tí ó wá látọ̀dọ̀ abdullahi tó wá látọ̀dọ̀ abu masaud yẹn tí ó fi ń wá nasiha lọ́dọ̀ àti wasiya lọ́dọ̀ hudhaifa ibn yaman àti eléyìí tí mo kà tí ó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas tẹ́bá wòye sí méjèèjì yẹn mọ̀ pé àdánwò kàn yín dà tẹ́rà àdánwò tó wá honestly speaking honestly i must be honest with you àdánwò ẹ̀sìn kàn tí ó ti yé sí o àfi kọ́lọ̀n ọba lọ́sùn máa ń tálákó dáhùn kó bá mi sàánú yín kọ́lọ̀n ọba kó bá mi sálàáfíà yín àdáwò tó kàn yín hùn kọ́lọ̀n ọba kó bá mi kó bá mi là yín kúrò ńbẹ̀ bọ́lọ̀n ọba àlékè lábáwá là yín ọlọ́run má fi irú ẹ̀ kàn wá ọlọ́run má mú kàn wá tó ṣe báyìí sìn kódà nítorí ẹ̀rí màá sàdúrà kan ti súnà ní ká máa ṣe bàbá ti ráwọn tádàwọ̀ bàbá bí alhamdulillahi alladhi afana mimma ibtalakum bihi wa faddalana ala kathirin mimma khalaqa tafdila àdúpẹ́ fọlọ́run ọba ọba tó sálàáfíà wa ọba tó là wá kúrò bí àdáwò tó fi kàn yín nú ẹ̀sìn tó sì gbọ́lá fún àwa lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹ̀dá tó dá ní ìgbọ́lá fún tó hàn torí pé ọlọ́run ọba Allah subhanahu wa àánú rẹ̀ ló kálà kó bí àdáwò tó bá yín so àdúrà yìí àdúrà tá àdàbí ní ká máa ṣe tá a bá ti rẹ̀ ń tàdáwò bá nìyẹn àdáwò tó sì ga jù ládáwò ẹ̀sìn àdáwò tó ga jù nìyẹn so kọ́lọ́ ọba kódà kó sànú pòfẹ́sọ̀ ilé ìbá yẹn dì mú náà nígbà tẹ́ bá wá dì yín mú ẹ jẹ́ kí wá padà síbi kí ni ìtumọ̀ manhaj gan almanhaj almanhaj kí ni ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣe ti rí eléyìí tí máa ń dùn mí fún yín àtàwọn tí wọ́n rí bí yín ó ní pé ó ṣe jẹ́ pé àwọn ìpìnlẹ̀ àwọn ọ̀rọ̀ tó nípìnlẹ̀ náà Al-Qur'an lẹ́yìn máa ń takò náà ó ṣe jẹ́ àwọn gbólóhùn tó nípìnlẹ̀ ẹ̀ sì máa bá sọ̀tà ẹ̀yin náà lẹ ṣe lórí ọ̀rọ̀ hizbiya ẹ̀yin náà lẹ tó ń ṣe lórí ọ̀rọ̀ manhaju ó ṣe jẹ́ gbogbo àwọn ìpìnlẹ̀ ìpìnlẹ̀ tó yẹ pé Qur'an gbé abẹ́yìn òrí àyà tó wà nínú Suratul Ma'idah àyà 48 nínú Suratul tí n bá gbàgbé nọ́mbà àyà yẹn nọ́mbà àyà forty eight náà ni nínú suratul maida di kullin ja'alna minkum shir'atan wa minhaja ọ̀rọ̀ manhaju manhaju tẹ̀ ń takò yìí nípìnlẹ̀ náà alukur'ani náà tẹ ní ẹ manhaju tí wọ́n lè define ẹ wá sọ gbólóhùn manhaju di gbólóhùn tó jẹ́ sí pé kò wà muhkama kìí ṣe gbólóhùn kìí ṣe kálímàtò muhkama ẹ sọ di kálímàtò mutashabiha ẹ sọ di gbólóhùn tó rújú títúmọ̀ define gbogbo eh, manhaj manhaj manhaj tọ̀hún eléyìí ò ní manhaj eh, wọ́n ní kò ní manhaj kò ní eh, manhaj jẹ́ pé ẹ̀ lè define bẹ́ẹ̀ ti ń sọ náà nìyẹn bẹ́ẹ̀ ti ń sọ mi ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà nìyẹn yóò dákẹ́ lọ tún ìdánilẹ́kọ̀ọ́ yẹn gbọ́ yóò dákẹ́ lọ tún gbọ́ tẹ́ bá lọ tún gbọ́ kẹ́ lè ṣàtúnṣe kẹ́ ẹ̀dẹ̀ tú bá lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn fáwọn ẹ̀ta lórí àwọn ìṣọ́kùsọ̀ tẹ́ sọ́mẹ̀ kò sí bí wọ́n ti gbọ́ lẹ́kṣọ̀ yẹn tí ọlọ́run bá lọ́sùn fáwọn ẹ̀ta bá sànú yẹn ni tí lórí tí àwọn ìrújú àtàwọn àmì wà ń bẹ tó bá sápàyàn lójú yìí wàláhì nǹkan dàrú mọ́yàn lọ́wọ́ nǹkan dàrú mọ́ yà lọ́wọ́ gan nítorí pé a ẹ̀bà nǹkan jẹ́ bẹ̀ gan a in fact ẹ ṣàbúrú gan absatto ẹ̀bà nǹkan jẹ́ gan lọ́lọ́wọ́ bá kódà kó bá mi sànú yín kọ́nà kó sànú àwa náà náà ó ṣe jápá àwọn gbólóhùn yìí tó bá ti nípìnlẹ̀ báyìí lẹ́mọ̀ ń tako ẹ lọ wo àyà yẹn nílé kullin ja'alna minkum shir'atan wa minhaja ẹ àyà yìí rèé ó ń fi ọ̀rọ̀ manhaj orin lẹ̀ ní manhaj rèé kalimatun muhkama gbólóhùn tó clear tó nítumọ̀ ni kò dàrú lọ́dọ̀ àwọn àfa ó nípìnlẹ̀ nú èdè ó ní ìtumọ̀ nínú èdè ó tún ní ìpínlẹ̀ nínú nínú òfin ṣẹ̀ríà ó ní ìpínlẹ̀ ó ní ìtumọ̀ ẹ̀yin wá sọ di pé ẹ eh, manhaj tún wà lè define ta ló sọ fún yín pé wọn lè define manhaj a wà define fún yín nísìnyí tí ẹ gbọ́ yé dáadáa ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ìtumọ̀ gbólóhùn manhaj yẹn nínú èdè so kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó dákun kó bá mi fi yín ṣe yín láǹfààní àti gbogbo àwọn àlùmọ̀ tó kù náà mo tún fi àsìkò yìí mo fi ń fún wa ní òródùnú pé akúyè àfú etíléko àti kú ìfọkànsí prógrámù wa tó máa wáyé lọ́jọ́ ahad inshallah ọjọ́ sunday tí ń bọ̀ lọ́nkọ́ sọ wàjú balẹ̀ lọ́kọ́lọ́n kó fún wa lálàáfíà ẹ ìrújú prọ́fù náà inú kan náà ìrújú prọ́fù náà látún yanjú bẹ́ẹ̀ ọ̀rọ̀ nípa pé manhaju da'wa ṣé tawqifi ni àbí ijtihadi ọ̀rọ̀ yẹn náà rí nínú àwọn ọ̀rọ̀ tí prọ́fù tún sọ nínú lẹ́kṣọ̀ sáárì gàmú náà ni ó jẹ́ pé àwọn ọ̀rọ̀ burúkú àwọn àgbákò ọ̀rọ̀ lẹ́yìn máa ń sọ náà ó jẹ́ pé àwọn ìpínlẹ̀ ẹ̀sìn lẹ́yìn máa ń takò náà kí ni tí èyí mi rí ẹ̀tún máa ń parọ́ máa àfa súnà náà lẹ́yìn tẹ́ ń parọ́ máa wọn ya ẹ̀tún parọ́ máa àfa súnà náà ẹ̀tún dunu ẹni ọ̀rọ̀ yẹn àwọn àfa súnà nígbà tẹ wà ní tẹ wà ní ilẹ̀ lárúbáwá tẹ wà ní Saudi wọ́n ti panu kọ̀ tẹ́lẹ̀ pé tàwọ́kẹ́fì ni ṣùgbọ́n sẹ́yìn màgbọ́n ti padà yí ọ̀rọ̀ yẹn padà sí wọ́n ti ní kèdè tàwọ́kẹ́fì má nínú àwọn tẹ gbọ́rọ̀ wọ́n ní sheikh fauzan wa àbá yọ̀rọ̀ lẹ́ ń pa yìí náà àwọn fatawa sheikh fauzan kún ta àwọn èèyàn ti fọ́n káàkiri ẹ̀rí lórí youtube ẹ̀rí káàkiri mo ní àwọn ìbéèrè mi mẹ́rin bí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ tí wọ́n ń bi sheikh fauzan lórí ọ̀rọ̀ manhaju dawa àti àwọn àti àwọn àti àwọn wasailu dawa so wípé ṣé tawqifiyya ni àbí ijtihadiyya so gbogbo yẹn náà á padà yanjú ẹ̀ inshallah karim so yíba yín sì yìí so kò sí tawqifiyya ni àbí ijtihadiyya gbogbo yẹn lápadà yẹn jú so kí lẹ̀ máa ń bù lẹ́ ti ń ṣe báyìí kí lẹ̀ ń bù lẹ́ ti ń ṣe báyìí ẹ ẹ nítorí ọlọ́run ọba ẹ ẹ bá kórìíra àwọn ọmọ ìyá yín níwọ̀n bá ẹ má jẹ́ kí kórìíra àwọn èèyàn yìí táwọn èèyàn tẹ́ ń kórìíra tẹ́ ń bínú tó ń hàn dédé pẹ́ fi ń takò dodo ẹ má jẹ́ kó gbé yín lọ síbi tí ẹ̀yin ó fi rí ìbínú ọlọ́run ọba lọ ẹjá kórè àmùsùlùmí níwọ̀n bá ẹmọ wá lu ọ̀rọ̀ Ibn Taymiyyah síbi ìfẹ́ nù nǹkan tí Ibn Taymiyyah sọ ẹmọ sọ ọ̀rọ̀ táwọn bá ti yanjú tó irú àwọn nǹkan tẹ́yìn wá ń lò ń tẹ́yìn lò ẹ̀yìn ò sì lò lórí tiwa náà ó yẹ jẹ́ pé ẹ wá kórìíra wa dé pé gbé kórìíra wa hàn débi pé ń hàn bí ọ̀rọ̀ yín dé pé kódà tó fi takò dodo tẹ́ bá ti mọ̀ pé orí ẹ̀ la wà báyìí ẹ̀ sì tá takò nítorí kórìíra ṣé báyìí náà lẹni kéèyàn kórìíra mùsùlùmí níwọ̀n bá àwọn èsè mùsùlùmí mọ̀ ni àwọn èsè mùsùlùmí mọ̀ bí àbà àbà àbà pòfẹ́sọ̀ ilé ìtẹ̀nìṣe yóò dá o naam ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí èdè gẹ́gẹ́ bí ìmọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣàlàyé nǹkan nù mà kákọ́ ṣàlàyé mafhumul manhaj lughatan nínú èdè lárúbáwá gan kí náà ń pè ní manhaj kí ni túmọ̀ manhaj nínú èdè naam tí a bá lọ gbólóhùn yìí nǹkan tán ń pè bẹ́ẹ̀ òun náà ni at-tariqu an-nahiju wọn náà ń pè ní al kí náà ń pè bẹ́ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ at-tariqul wadih ọ̀nà tó clear ọ̀nà tí ó fojú hàn ọ̀nà tó yí yíkéyíké ọ̀nà tó dúró dédé òun náà ń pè ní al-manhaj al-manhaj tó yé báyìí sìn àti abálọ́wọ́nù al-mu'jamul wasit kí n bẹ̀rẹ̀ láti bí ibi tó kéré báyìí kí n tàbí pẹlẹbẹ kí n ti mú ọ̀lẹ̀ jẹ ẹ lọ́wọ́ mọ́jàmù díṣínárì tó súnmọ́ pọ̀lọpọ̀ wà ní bàbá lọ sọ́jà níbi tó ti ń ta tíra àtàbálẹ̀ àbẹ̀rẹ̀ àlùmọ́jàmù basit àrí mọ́jàmù yíra àrí díṣínárì yíra díṣínárì tó ṣe tó wà tó ṣe dáadáa ni ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. nínú mọ́jàmù nínú díṣínárì yìí ìtàn sọ ni pé aslu kalimatil manhaj wọ́n mú láti bí pé aslu kalimatil manhaj huwa nahaja láti bí nahaja aslu kalimatil manhaj huwa nahaja láti bí dájí mú ní ẹ so yí ibi gbólóhùn ìpìlẹ̀ gbólóhùn yẹn yẹn wàyí kọ́ wọ́n sọ wípé nahaja fulanun al'amọ̀rọ̀ nahaja fulanun al'amọ̀rọ̀ nahajan nahaja fulanun al'amọ̀rọ̀ àwọn lárúbọ̀ sọ wípé nahaja fulanun al'amọ̀rọ̀ nahajan ìtumọ̀ tán bá sọ pé lágbájá ó nàájà amúrù kan nàájà ìtumọ̀ ni pé ó ṣàlàyé rẹ̀ yékéyéké ó clarify rẹ̀ àbáyánà huwa àwòdọ́hà ìtumọ̀ manhajù nìyẹn tó ti yé pé kéèyàn ṣàlàyé nǹkan kó yé kí ojú ọ̀nà kan kó clear kó yé yékéyéké ìtumọ̀ rẹ̀ nìyẹn wáyú kọ́ọ̀lù àmútíkàbẹ̀ yẹn so wọ́n sọ wípé wà náhàjà tọ̀ríkọ̀ tó bá sọ pé náhàjà tọ̀ríkọ̀ mùsí nǹkan àdìmọ́ ìjọmọ̀ wàsíìtì

tá a lọ sí ọ̀dọ̀ àfáwà ibn manzur nínú lisanu al-arab ẹ̀kí mo ti kúrò níbi pẹlẹbẹ báyìí mo ti lọ síbi ṣùkùṣùkù báyìí tá a bá lọ síbi lisanu al títí àfáwà ibn manzur bàtàwọn náà ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìtumọ̀ wọ́n ní gbólò yìí tá a bá sọ pé anhaja tọ̀ríkù anhaja tọ̀ríkù tá a kà níka pé anhaja yìí lázimu ni bó sì yẹ kó rí náà ni a wá sọ pé anhaja tọ́ríkù ìtumọ̀ ni pé wadaha wastabana tàbá ní anhaja tọ́ríkù yẹn ni pé ọ̀nà clear ó yé yékéyéké ó clear tí mo pé anhaja tọ́ríkù yẹn. Ibn Manzur wá tẹ̀síwájú ní wa sara nahjan wadihan bayyinan yẹn ni pé nǹkan yẹn ojú ọ̀nà yẹn di tí ó clear gan ojú ọ̀nà tó fojú hàn wal manhaju indahu lọ́dọ̀ àwọn olùmọ̀ eléyìí tí Ibn Manzur tó ń náà wà nínú wọn tọ́jú àwọn olùmọ̀ èdè wọ́n ní ìtàn pè ní almanhaj bí fatihil mim wa kasriha ọ̀nà méjì ló lè gbà wá a lè ká bí fatihil mim pẹ̀lú pé ká fún mímù ní fatiha ká pè ní manhaj a lè lè ká bí pẹ̀lú ká fún mímù yẹn ní kẹsọ̀rọ̀ ká ní almanhaj méjèèjì náà ló correct almanhaj àbí aw almanhaj wọ́n ní huwa nahju òun náà lójú ọ̀nà walmanhaj ìtàn pé ní alminhaj ay at-tariqul wadihul mustaqimu at-tariqul wadihul mustaqimu almustaqimu òun náà ni ojú ọ̀nà tó clear ojú ọ̀nà tó dúótọ́ ojú ọ̀nà tó clear ojú ọ̀nà tó dúótọ́ professor ìtumọ̀ manhajú rẹ nínú èdè ó nípìnlẹ̀ nínú èdè tẹ́bá wá tàbí bí ìyẹjá lọ sínú ìpìnlẹ̀ rẹ̀ nú ṣẹ̀ríà ṣẹ̀rí ọlọ́run bá kó dáhùn kó bá mi sànú prof àti gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n kù àtàwa náà ah wàláyé àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó ń bà nínú jẹ́ gan pé irú àwọn blunder báyìí ẹ lè máa commit àwọn àṣìṣe ìmọ̀ gidi àwọn àṣìṣe tó yẹ pé ìpìlẹ̀ mọ̀ ni àwọn àṣìṣe tó yẹ pé kò nídìí kẹ́ kí wúlẹ̀ pẹ́tẹ́ ẹ kàn máa sí Quran lẹ́mọ̀ rí àánú professor ẹ kàn máa sí Quran lẹ́mọ̀ rí ó ṣe pé irú àwọn àṣìṣe yẹn àwọn èèyàn jẹ́ ń pariwo wọ́n ń pariwo bí ìgbà yìí pé ìmọ̀ ńláńlá kan bẹ lọ́dọ̀ yín nígbà tó jẹ́ sí pé ìmọ̀ Quran gan tó jẹ́ ìpìlẹ̀ gan kò yanjú ìmọ̀ sunna gan ò yanjú ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ṣe ń commit àwọn ẹ̀rọ nsìn so ẹwù nǹkan tí ibn manzur sọ́nsìn ibn manzur sọ́nsìn pé at-tariqu al-wadihu al-mustaqim ìtumọ̀ al-minhaju ni at-tariqu al-wadihu al-mustaqim òun náà ni ojú ọ̀nà tó clear tó dúró tọ́ tẹ́ bá wá gbé lọ síbi suratul fatiha àjẹsí wípé ihdina siratal mustaqim tá a máa ń tọrọ nínú suratul fatiha yẹn à ń tọrọ manhaju tó lálàáfíà yẹn ìpèpè sí manhaju gangan ni ihdina siratal mustaqim ihdina siratal mustaqim tí wọ́n ní ìrọ̀lọ́wọ́n bá fi wá mọ ojú ọ̀nà tó clear tó dúró ojú ọ̀nà al kẹwàá lè jẹ́ kó yé yín dáadáa kí náà ń pè ní manhaj nínú ẹ̀sìn kódà Ọlọ́run balẹ̀kẹ́lá tó ṣàlàyé ẹ̀ èmi ò wá mọ bí àwọn nǹkan yìí ṣe ń pamọ́ fún yín tí kì bá ṣe pé Ọlọ́run balẹ̀kẹ́lá kàn tú àṣírí yín Ọlọ́run bá ní sirọ́tọ̀ lẹ́zínà an'amta alayhim ghayri maghdubi alayhim wala dhalin ẹ eléyìí báyìí ọlọ́run ti ṣàlàyé tafsirul Qur'an bil Qur'an tẹ́ bá lọ sínú suratul Nisa فأولئك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا aya yẹn aya tẹ́yìn náà mọ̀ ní èmi ò mọ̀ bí gbogbo nǹkan yìí wá dàrú mọ́ yín lọ́wọ́ ẹ àdánwò náà ni ẹ padà síbi atharu abdullahi bin masayud tí mo kà fún yín lẹ́ẹ̀kan àti atharu eléyìí tí ó wá látọ̀dọ̀ hudhaifa ibn al-yaman ẹ padà síbẹ̀ ẹ máa padà wò ti bá yín gà tó fi dípẹ́ gbogbo àwọn nǹkan yóò yé yín mọ́ ẹ́ ihdina siratal mustaqim nígbà tó ń sàlàyé pé at-tariqul wadihul mustaqim náà ń pè ní manhaj adé ń tọrọ nínú suratul Fatiha pé ihdina siratal mustaqim ay ọlọ́run bá fi wá mú ojú ọ̀nà tó clear ojú ọ̀nà tó dúró dédé siratal ladhina an'amta alaihim ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run bá gẹ́gẹ́ bọ́lọ̀ yìí sàlàyé nínú suratul hmm? ojú ọ̀nà wọn ọlọ́run fi wá والشهداء وجونا الشهداء بي عمر وعثمان علي بو بيبيبيلو والصالحين وجونا وينيري وحسن اولئك رفيقا اولي باي دالين تاما باني تاما لنا وسي وادا ما يلودي ما يلوجو غير المغضوب عليهم ولا الضالين ابي وجونا والمغضوب عليهم او او يهود وجونا منهج وقول ان ترى الله با ولا الضالين ابي تاما نصارى منهج تقول ان ترى ورا منهج ريلو كلي عن سوره الفاتحه kí ẹwà sọ kí ẹ manhaj wọn lè define suratul Fatiha gan define manhaj bọ́ọ̀lù yìí jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ pé ọ̀dọ̀ yìí ní ṣẹlẹ̀ síná nǹkan tí ń ṣẹlẹ̀ fa professor nǹkan tí ń ṣẹlẹ̀ wallahi ẹ kíyèsí o ẹ kíyèsí ara o ẹ tètè ṣe pé àkíyèsí ara yẹn tètè dára yín padà ẹ mọ̀jẹ̀ kan tì yín ẹ mọ̀jẹ̀ kan tì yín wọnú kòtò ẹ dúrí ara yín ẹ sànú orí ara wa so ẹ jẹ́ kí n wá padà síbi áyà tó wà nínú suratul ma'ida aya 48 nínú suratul ma'ida tí mo sọ lẹ́ẹ̀kan yẹn na'am aya yìí ẹ jẹ́ ká lọ wo bí àwọn al-mufassirun bá ṣe tú aya yẹn a máa dáwà padà sí ọ̀dọ̀ àfáwà abdullahi ibn abbas radiyallahu anhuma imamul mufassirin a máa dáwà padà sínú tafsiru ìgbà tó ń aya yìí màá dẹ̀ dára padà sí ìdìtẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù nígbà tó ń tú yìí wọ́n wá tó bá fẹ́ wo ẹ̀rí lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tafsiru àtọ́bari tafsiru tọ́bari wàárí ọ̀rọ̀ tí àwọn àtàrù tí mo fẹ́ ka ìwàárí mẹ́ lọ́wọ́ tafsiru ibn kathiri náà wàárí mẹ́ àtàwọn tafasiru tó kù tó jẹ́ àwọn tafasiru tí wọ́n àwọn tafasiru tó sàlàyé pẹ̀lú ẹ̀rí wàárí àwọn nǹkan mo fẹ́ sọ yìí mẹ́. naam ìgbà tí abdullahi ibn abbas tó túmọ̀ likulli ja'alna minkum shir'atan wa minhaja ṣe tí ọ̀rọ̀ manhaju ọ̀rọ̀ kan tó nípìnlẹ̀ nínú ìsọ̀nù al-Qur'an ọlọ́run ọba ọ̀rọ̀ manhaju débi wípé ọlọ́run bá sa àwọn ànábì ọlọ́run lẹ́sà gbogbo wọn pátá lọ́lọ́run bá lè kẹ́lá fún wọn ní shira àti minhaj tí pòfẹ́sọ̀ ní kò lójútu yìí tó sọ di eh, mutashabiha yìí gbólóhùn tí ó yìí tán ní manhaj tẹ́lẹ̀ define ọlọ́run bá lọ́sùn náà tọ́lá ọkọ ya manhaj kéré débi wípé ọlọ́run ní likulli ja'alna minkum ọlọ́run ní gbogbo ìkọ̀kan nu yín àwọn ànábì ọlọ́run bá àbí minkum dọ̀mí ìhùn yẹn ọ̀dọ̀ àwọn ìwé ní padà sí ẹ̀ padà sí pínlẹ̀ àyà yẹn kẹrẹ̀wọ̀n táyà yẹn bá bá yà tó gùn dáadáa ọlọ́run bá lọ́sùn náà tọ́lá mọ̀ ń sàlàyé ọlọ́run bá ní gbogbo ẹ̀yà nẹ́bí ọlọ́run bá pátápátá yìí kọ̀ọ̀kan yìí láfún yìí ní ṣíra àti minhaj li kullin ja'alna minkum shir'atan wa minhaj èyàn máa ní manhaj ni èyàn máa ní manhaj èyàn máa ní minhaj èyàn ni mẹ́tẹ̀ẹ̀ta manhaj minhaj manhaj minhaj àti minhaj nǹkan kan náà ni èyàn máa ní ni tẹ́yìn sọ pé kéèyàn máa ní yìí tẹ́yìn sọ pé tẹ́sọ̀ dàgbákò láwùjọ wa kéèyàn bá fi ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn yìí tẹ́sọ̀ di tẹ́yẹ pé téèyàn bá gbọ́ lecture yìí wallahi yóò sì nira fún yàn téèyàn bá ipọ́nà bá bá sànú yàn láti mọ̀ gbèsè manhaj yóò sì nira fún yàn so èyí yóò sì yóò sì fẹ́ fà ilẹ̀ difficult torí pé ẹyẹ yí àwọn tí wọ́n ń pèpè nǹkan bí ẹni pálá burú ni wọ́n láwùjọ so àwọn owó kan lè gbà kẹ́ mọ́ dòdòdó rú àwọn lè gbà kẹ́ pérọ́ lódodo a lè gbà kẹ́ kòdodo nírọ́ a lè gbà kẹ́ mọ́ takò dodo kò lè a lè gbà bẹ́ẹ̀ a lè gbà kẹ́ mọ́ kun òdodo ní ọ̀dàrọ́ a lè gbà kẹ́ mọ́ kọ́rọ́ lọ́dọ̀ òdodo kó láyé dákẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yóò dáná ẹ bá ayé àwọn èèyàn jẹ́ láwùjọ ni kọ́lọ̀ kó dáhùn kó wa professor ìdákùn ẹwòye síra yín wallahi ìgbà tí a fáwa abdullahi bin mas'ud ìgbà abdullahi bin abbas jari ìgbà tó ń so pé shira'atan wa minhaja ó ní shira wa sunnatan ìtumọ̀ shira'atan ó ní sẹ̀dílan ìtumọ̀ minhajan sunnatan ó ní ni pé shira'atan wa minhaja ay sẹ̀dílan wa sunnatan so shira yẹn ó tu sí sẹ̀díl ojú ọ̀nà ni shira gbogbo àwọn ànábì ọlọ́run la fún lójú ọ̀nà tó máa wa minhaja a dẹ̀ fún wọn ní sunna abdullahi bin abbas ni wa sunna tàdá fún wọn sunna so manhaju sunna ni professor manhaju sunna len ń Sunna sunna ìlànà tànàbí sallallahu alaihi wasallam wa salaful umma len ń takò ni ní àlè define eléyìí báyìí abdullahi bin abbas bu yìí ṣàlàyé nìyẹn bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lọ wọ ẹgbàá wá tán gbà wá látọ̀dọ̀ mujahid àti ikrima àti alhassan albasri àti qatada àti abdullahi àti asibi àti abu ishaq asabi'i àwọn tí mo kàyí mujahidu ni ikrima ni alhassan albasri ni qatada ni abdullahi ni asibiyu ni àti abu ishaq asabi'i ni bàtàwọn náà túmọ̀ shir'atan wa minhaja likullin ja'alna minkum shir'atan wa minhaja àwọn náà sọ pé ay sabilan wa sunnatan bí abdullahi ibn abbas ti tú làwọn náà ti tú ni ẹ̀ ẹgbà wákan tó wá ń bẹ tó wá gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas àti mujahid bákan náà àti àtọ̀ al-khurasani àtọ̀ al-khurasani ìgbà táwọn tó fẹ́ tu nílẹ̀ ẹgbà wá mìíràn gbà wá wọ́n wá tu ní àtoríkòdì wọ́n wá tu ní ìdàkejì mọ́ sí tu ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí tí mo gbà lérò pẹ̀lú ìdàkejì yẹn ni pé ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí abdullahi ibn abbas àti mujahid fẹ́ tu wáyà yẹn wọ́n tún ṣeré àti sẹ̀bíl wọ́n sí sunna wọ́n wá tún in tí wọ́n fi tú minhaju tẹ́lẹ̀ náà fi tú ṣíra wọ́n wá tú minhaju ní sẹ̀díì tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ni wọ́n tú minhaju yẹn ní sunna wọ́n tú ṣíra yẹn ní sẹ̀díì hmm? nínú ẹgbàá wa láwọ̀kọ́ tí mo kà sẹ̀díì ni ṣíra níbẹ̀ níbi tí pẹ́yẹ tù nìyẹn sunna ní minhaj ṣùgbọ́n bí ẹgbà wáyìí wọ́n wá tú ṣíra ní sunna wọ́n tú minhaj ní sẹ́bìlì tó túmọ̀ sí pé tán ṣàlàyé ni pé méjèèjì ìtumọ̀ kankan náà ló túra wọn ẹ lè pé minhaj ní sunna ẹ sì lè pé ní sẹ́bìlì ẹ lè pé ṣíra ní sunna ẹ lè pé ní sẹ́bìlì ṣùgbọ́n alimamu ibn Kathir wọ́n ní wàlá awwalu ansap, wọ́n ní alákọ̀ọ́kọ́ òun ló fẹ́ bá a mú jùlọ so tabatu báyìí ní ìsìtúmọ̀ ni pé ajẹ́ sí pé minhaj rẹ̀ sẹ̀bílù ní ojú ọ̀nà tó clear ojú ọ̀nà tó clear òun náà ń pè ní minhaj eléyìí tí professor ní àlè define yẹn kí ló dé tẹ̀ máa ń takò nǹkan tó nípìnlẹ̀ báyìí ìmọ̀ ń dùn mí gan kò yí báyìí sì so alimadu kẹsì nígbà tó wọn bọ̀rọ̀ lọ wọn ni wal awwalu ansab fa inna shir'ata wa hiya shari'atu aidan wọn ni ní ashira òun wọ́n ní òun náà ní nǹkan tá a máa fi ń bẹ̀rẹ̀ nǹkan kan láti lọ síbi nǹkan kan nítorí pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ibi tá a fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe nǹkan kan ibi tá bẹ̀rẹ̀ iná ń pè ní ṣíra tó yí báyìí sì yòókọ́ wọ́n sọ yìí wọ́n náà sọ yìí pé àfi kàdà ṣàrọ̀ àfi kàdà tí mo ní pé ó bẹ̀rẹ̀ ṣíṣe nǹkan ayé ìbítádà àfihì tí mo ní pé ó bẹ̀rẹ̀ nǹkan láti máa ṣe tó yí so òun náà ni tọ́fíkọ̀ òun náà ni jáàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ń pè ní àfáàlì ṣòro ẹ̀ so Ibn Kathir ní bá ṣe máa ń sọ nìyẹn so yé so ìgbà tó wọn bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé minhaj wọ́n ní amal minhaj ẹ bá gbọ́ o professor ẹ gbọ́ o wọ́n ní ẹ̀wárí minhaj tó wà nù ayà yìí fawa tariqul wadihu sahalu definition minhaj nìyẹn tí ò bá yé yín prof definition minhaj nìyẹn wọ́n ní wa amal minhaj ẹ̀wárí minhaj ń tiẹ̀ al-imam Ibn Kathir nìyẹn o wọ́n ní fawa tariqul wadihu as-sahalu so àwọn ní òun náà ni ojú ọ̀nà tó clear tó rọrùn láti rìn ojú ọ̀nà tó fojú hàn ojú ọ̀nà tó mọ kànga ojú ọ̀nà tí òrújú ojú ọ̀nà tó clear asáhàlù ojú ọ̀nà tó rọrùn láti rìn òun ni manhaj tá ń pè yín sí tẹ̀sọ́ di àgbákò láwùjọ tẹ̀sọ́ di nǹkan tí ò dáa tẹ̀sọ́ di tẹ́sọ di nǹkan tó yẹ sí pé àwọn tí ó máa wí àbáwọn tí àwọn tẹ́ àwọn tẹ́ tán wí àwọn tẹ́fẹ́ ká máa fojú yẹpẹrẹ wò ni àwọn tí ń fọ́n mùsùlùmí ká yẹlẹyẹlẹ àwọn tí ń dàlú màrú lẹ́fẹ́ sọ àwọn tí ń pèpè ojú ọ̀nà tọ́lọ́run Allah subhanahu wa ta'ala tó tọ́ là kalẹ̀ tó kílẹ̀ àìfẹ́ sọ wọ́n dìbẹ̀ ẹ Ọlọ́run ọba Allah so lẹ́yìn tí mo ka eléyìí náà fún yín láti fi ṣàlàyé kí náà ń pè ní ah, kí n tún gbé jáde fún yín nǹkan tí àwọn olùmọ̀ tí ìmọ̀ wọn tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí màá wọ́n sì lálàáfíà tí màá wọ́n sì lálùbáríkà nǹkan tí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ manhaj yìí inshallah karim mi ní sahun rẹ̀ sí láti jíkẹ́ gbọ́ yé inshallah karim ìdánilẹ́kọ̀ọ́ yẹn ọmọ ìyá mi nífẹ̀ẹ́ jẹ́ kó jágùn púpọ̀ nítorí kọ́ wọn bá sùn yín nítorí pé nínú ẹ̀kọ́ tí a rí nínú súnnà òun náà ni pé kí a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní ọ̀nà tí ò nígbà sun wọn tọrọ ọlọ́run fi ní sun wọn gbọ́ tí ẹ̀kẹ́kọ̀ọ́ súnlọ̀ fi ní sun wọn gbọ́ inshallah karim ní jẹ́ ó jágùn púpọ̀ nítorí ẹ̀ máa ìdánilẹ́kọ̀ọ́ yìí máa ṣe ní tí ó tó bá bí méjì sí mẹ́ta nítorí pé tí n bá ní kí n parí gbogbo ọ̀rọ̀ tí àlàyé tó wà ní abẹ́ mọ̀ọ́dọ́ ẹ̀ topic mo fẹ́ treat yìí ó lè gbà mí ní wákàtí mẹ́ta ju bẹ́ẹ̀ lọ so eléyìí sì ni yóò sú yín láti gbọ́ so yín sì fẹ́ kí má ẹ̀sìn kó sú yín so inshallah karim ó ṣeé ṣe kó jẹ́ sí pé ó tẹ̀ sí ṣe kọ́ inshallah kerim gẹ́gẹ́ bí àsìkò tí mo rí bó ṣe rí sìn so màá rí wípé màá gé sí bí ọ̀nà bíi mélòó kan ni so ó súnmọ́ láìpẹ́ yìí tí n bá ka ọ̀rọ̀ díẹ̀ tán kí n padà dúró síbẹ̀ kí n wá tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ lórí yẹn nítorí kí ó lè bá ṣàǹfààní fún gbogbo apáwátá kódà lórí pòfẹ́sọ̀ náà ìfẹ́ kó sú pòfẹ́sọ̀ náà gbọ́ torí mo mọ̀ pé inshallah kerim ẹ gbọ́ torí ẹ̀ máa ń gbá àwọn ọ̀rọ̀ wa ẹ̀ máa ń gbọ́ torí gbogbo eléyìí tẹ gbé lọ sí sáré ìjàmúlẹ́kọ̀ọ́ òun wọ àwọn tẹ̀ ń túlẹ̀ yẹn ní àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀ ń tú lẹ́yìn ó túmọ̀ sí pé ń ọ̀rọ̀ yẹn so bẹ̀tẹ̀ ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tá láwùjọ kó sàǹfààní fún yín tó mọ̀ wọ́n láwọn ti ń gbé wá fún yín so ó sì dà bẹ́ẹ̀ wàláhì ó dà bẹ́ẹ̀ torí pé yóò máa jẹ́ yóò máa jẹ́ àlàyé fún yín náà ni wọn bẹ̀rẹ̀ ọba lọ́sùn fáwọn àtàlákọ́dá nǹkan jẹ́ so ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ṣoṣo Ah, yóò gbà mí lásìkò tó pọ̀ so inshallah kerim ibi tí màá lọ sìn òun náà ni ah, ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí ìmọ̀ wọn tó ní kìmí àwọn olùmọ̀ tí ìmọ̀ wọn tó ní isnad so yàtọ̀ fún ìsọkúsọ. So, nígbà tó ń sàlàyé ọ̀rọ̀ manhaj so tí n bá wá rọra ka ọ̀rọ̀ ìkànnà àwọn olùmọ̀ inshallah kiri máa padà nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń bọ̀ máa wá sí ìfọ́síwẹ́wẹ́ lórí àwọn ọ̀rọ̀ yìí kí náà ń pè ní àkídà kí náà ń pè ní manhaj àti kí ni ìbáta tí ń bẹ láàrin méjèèjì tẹ́sí mọ̀ pé tí pòfẹ́sọ̀ ń sọ wallahi wọ́n ń takọ̀ ẹ̀sìn gidi ni ọlọ́run kó láǹkó bá mi sàmà náà wọn. náà Allah subhanahu wa ta'ala nínú àwọn olùmọ̀ tí ìmọ̀ wọn ní àlùbáríkà ni tí wọ́n sì jẹ́ olùmọ̀ tán dúró lórí súnà àwọn ọmọ dárúkọ àwọn olùmọ̀ táwa ń sàǹfààní súnà látara àwọn táwa ń kàtírà wọn fún yín ẹ̀yin náà máa dárúkọ tí yín náà ẹ̀yin náà máa dárúkọ tí yín because àmọ́ bí tẹ́ẹ̀ ti ń mú gbogbo àwọn àwọn ọ̀rọ̀ jákujàku yìí àmọ́ bí tẹ́ẹ̀ ti ń so àwọn olùmọ̀ kan tí ìmọ̀ wọn ò sàǹfààní àwọn al-ikhwanul muslimun náà ní gbogbo àwọn bí tẹ́ẹ̀ ti ń mú gbogbo wọ́n pín sí méjì lórí ọ̀rọ̀ táríkù sọ́lá wọ́n bí àfáà súnnà kan léèrè ó ní hukmu táríkù sọ́lá òun náà ni pé káfírì ni wọ́n bí àfáà súnnà mí léèrè ó ní hukmuhu an ta'khudha bi yadihi ila al-masjid òun náà ni ìdájọ́ rẹ̀ náà ní kó gbà lọ́wọ́ mú kó wá mú lọ sí mọ́sálásí ẹni títí tó ń sì ní ọwọ́ rẹ̀ sí dédé ànábì jù ló sì dédé àwọn ọ̀rọ̀ tó ìṣe léṣe àwọn ọ̀rọ̀ tó ti yí ní ọ̀rọ̀ ni prof máa kí yàn sọ pé wọn rán nẹ́bì láti wá sí ìdájọ́ lórí àwọn èèyàn ẹ̀dàkùn tàwa náà rán láti adébẹ́ kò sí ìdájọ́ ní ẹgbà tó bá ti rán nẹ́bì láti wá sí ìdájọ́ lórí àwọn èèyàn tàwa ní ọmọ sí ìdájọ́ lórí àwọn èèyàn sallallahu alaihi wasallam ní kúlẹ̀ sí ń ṣe báyìí nígbà tán bá rán nẹ́bì láti wá sí ìdájọ́ lórí àwọn èèyàn tàwa ni yóò wá sí ìdájọ́ lórí àwọn èèyàn ẹ wá wá dúró ìdájọ́ tánẹ́bì sí lórí àwọn èèyàn tí okun kẹ́kẹ́ tẹ bá lọ́nú àwọn kútùbù súnnà ẹ rí ìdájọ́ rẹpẹtẹ tánẹ́bì sí lórí àwọn èèyàn tẹ́ǹpì lólùmọ̀ tẹ́ǹ gbé pamọ́ àwọn àfáà ti wa táwa ń sáàbà lọ́dọ̀ tí wọ́n làwa ń kígbe wọn sáyé ìlà ń fọ rere wọn ẹ sọ fún wa tó bá yẹ pé ṣéèkàn bí ìdàjáde ìbá sàfà sọ́nà ẹ sọ fún ayé kan gbọ́ káyọ̀ tètè mọ̀ yín dáadáa ẹ̀yin sì gbé ti yín jáde nígbà tá a wo àwọn àfáà wò lẹ́ ń forúkọ ẹ̀ pamọ́ ọjọ́ Muhammadul Ghazali Muhammadul Ghazali ìhwa ní burúkú òun lẹ́ ń pè láfa zunna kan tí wọ́n tó bí ilé rè tó masjid ẹ iyyaka wa talawun ẹ sọ́ra fún kẹ́ máa kẹ́ ẹ jáde sáwọn èèyàn jẹ́ káwọn èèyàn gẹ́ ti yín dáadáa alhamdulillah àwọn èèyàn jẹ́ ti ń mọ̀ yín náà gbogbo ẹ̀ sí ń sátó náà ọlọ́run bá ń tú àṣírí náà ni ìwúrọ̀ àwọn lectures ten sí yín náà lè ń tú àṣírí yín ẹ máa sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn padà mọ̀ yín ẹ oníṣìí báyìí ẹ lọ ka ọ̀rọ̀ bàbá wa Ubayd al-allamatu sheikh eh, máa padà máa ka àwọn ọ̀rọ̀ àwọn àfáàsù náà fún yín bámú rẹpẹtẹ lórí ọ̀rọ̀ mọ́nájà ti àkídà yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ ẹ̀kan jẹ́ rọra mú eléyìí kí fi parí ọ̀rọ̀ mi ní ìbánisọ̀rọ̀ yìí ni. ìgbà tó wá ń bọ̀rọ̀ lọ wọ́n wá ní wa ammal manhaj ìdí tí mo fẹ́ lò ń sìn sìn nìyẹn nítorí pé tí n bá ní kí n kagbu láti bẹ̀rẹ̀ so yọ gbà mí lásìkò gan inṣàlọ́ màá padà wá kà fún yín láti bẹ̀rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ àti gbogbo àwọn àfáàsó náà tó kù náà kí ni wọ́n sọ kẹlẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí rí rárá so wọ́n ní wa amal manhaj ṣùgbọ́n gbàtẹ́ kọ́rọ̀ manhaj mo fẹ́ sọ́n sí ẹjẹ́ mọ́ láti fi ọ̀rọ̀ manhaj wọ́n ní wa amal manhaj ẹ̀ wá rí tán pè ní manhaj lẹ́yìn tán ti ṣàlàyé àkídà kan wọ́n ní wa amal manhaj ẹ̀ wá rí manhaj fahuwa taqriru usuli dini wa furu'ihi fahuwa taqriru usuli dini wa furu'ihi ní tán pè ní manhaj tí professor ní kò ní definition ẹ̀ tí táà lè define òun rẹ̀ o wọ́n ní òun náà ní taqriru usuli dini ká ìpìlẹ̀ ẹ̀sìn rinlẹ̀ ká fi ìpìlẹ̀ ẹ̀sìn rinlẹ̀ wà furu'ihi àti àwọn akẹ́tún àwọn ẹ̀túntún ẹ̀sìn tó jáde láti di ìpìlẹ̀ ẹ̀sìn ó ní ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹn wá láwọn akẹ́tún kan tó jáde látara rẹ̀ ká fi àwọn nǹkan méjèèjì rinlẹ̀ ohun tó ń pè ní manhaj nìyẹn taqriru usuli dini wa furu'ihi pòfẹ́sọ̀ ẹ̀dá kẹ́mẹ́ gbọ́ dáadáa. المنهج والطريق الذي يقرر به المرء أصول الدين وفروعه وانا كتنك من منهج هنا نجوانا تيوميني يمانري لا تفي من لسين àtàwọn tó tún ẹ̀sìn rinlẹ̀ at-tariqu alladhi yuqarriru bihi al-mar'u usula ad-dini wa furu'ahu àwọn ojú ọ̀nà àwọn ojú ọ̀nà téèyàn máa ń rìn láti fi ìpìnlẹ̀ sìn rinlẹ̀ ìlànà tí ń rìn láti fi ìpìnlẹ̀ sìn rinlẹ̀ tí ẹ bá fi ìpìnlẹ̀ sìn rinlẹ̀ ń sìn ìlànà tẹ́ láti fi nǹkan rinlẹ̀ òun náà ni kitab ti sunna bí fáàmì salafil umma àti àwọn ìpìlẹ̀ tí yóò rìn láti fi fi àwọn furu ẹ̀sìn rinlẹ̀ kitab wa sunna àti manhaju àti ala fáàmì salafil umma fa in kana hadha at-tariqu muwafiqan lil kitab wa sunna tó bá jẹ́ pé ojú ọ̀nà tí yẹn rìn yìí láti fi ìpìlẹ̀ ẹ̀sìn àtàwọn akẹ́tún ẹ̀sìn rinlẹ̀ yìí tó bá yẹ pé bá ṣe dédé kitab àti sunna ó ṣe dédé tí ọlọ́run bá àti sunna àtànàbì sallallahu àbákanáà tó ṣe dédé ìlànà àwọn as-salafu wọ́n ní fahuwa manhajun haqqun fàhúwà manhajun haqqun wọ́n lè ní manhajù tó jẹ́ manhajù dúdú wọ́n ni tí nǹkan mẹ́ta yìí tó bá fi lè ṣe dédé rẹ̀ ó ṣe dédé kitabu Ọlọ́run Ọba al-Qur'an ó ṣe dédé sunna nabi sallallahu alaihi wasallam ó ṣe dédé ìlànà àwọn salaf tó bá yẹ pé irú ìlànà wọn lèèyàn ń lò láti fi fi ìpínlẹ̀ ẹ̀sìn àtàwọn akẹ́tùn rẹ̀ nílẹ̀ fàhúwà manhajun haqqun manhajù dúdú nìyẹn wà lè yapa sí àwọn nǹkan tá a júwe wàlí ìsìláàmù mọ̀ aláfún min hadayi wọ́n ní ìsìláàmù gangan ló dìde ní ọ̀nà méjèèjì tán ti kójọ náà rẹ̀ ọ̀nà méjèèjì ọ̀nà méjì yẹn ni pé lórí ọ̀rọ̀ tí a ń sàlàyé lórí ọ̀rọ̀ àkídà àti manhajù òun gangan ni gbogbo ìsìláàmù ló dìde wàlí ìsìláàmù mọ̀ aláfún min hadayi síhàtul mu'taqad wa salamatul manhaj wa sadaduhu nǹkan méjèèjì náà kí mọ́nà àjìyàn kó dúró dédé nǹkan méjèèjì yẹn ni islam tí professor ń takò ìpínlẹ̀ sílẹ̀ ń takò professor islam mu'allafu min havain sihatul mu'taqad wa salamatul manhaj wa sadaduhu ó sọ jẹ́ kí manhaj yẹn lẹ́yìn wá ń takò nítorí pé ń bínú àwọn èèyàn kan wọ́n ní fala yanfaku ahaduhuma anil akhar wọ́n ní ìkéníkejì wọn ò lè jákù lára ara wọn ìkéníkejì manhaj ò lè jákù lára àkídà ẹgbẹ́ bá kídà ò sí ní jákù lára manhaj torí pé méjèèjì ló di díẹ̀ kò sí já faman fasada manhajuhu gbogbo ẹnikẹ́ni tí manhaju ẹ̀ bá ti lè bàjẹ́ ṣéèkì ní ẹ fọkàn balẹ̀ dáadáa ẹ wà ṣúọ̀ pé anna hadha nabi'un min fasadi aqidatihi eléyìí báyìí jáde láti ibi àkídà rẹ̀ tó bàjẹ́ ni tẹ́ ti rí yẹn tí manhaju ọ̀dà àkídà rẹ̀ ni ọ̀dà tí manhaju fi dá ṣéèkì sọ bẹ́ẹ̀ ẹ́ wọ́n ní eléyìí rẹ̀ nabi'un min fasadi aqidatihi fa idha istaqamat al-aqidatu àkídà tó bá fi lè dúró dédé lórí ojúpọ̀nà tó lálàáfíà istaqama kadhalika al manhaj iye manhaj ní ó dùn tákìdà bá da manhaj ó da tẹ bá ti rí èèyàn tí manhaj ó da àkídà rẹ̀ ni ó da tẹ bá ti rí èèyàn tí àkídà rẹ̀ ó da manhaj ó da ni so yí báyìí sì sheikh wa ni fal khawarij fasada manhajuhum li fasadi aqidatihim ẹ̀rí ni pé ẹwà wọn khawarij manhaj wọn bàjẹ́ nítorí pé àkídà wọn tó bàjẹ́ ni fasada manhajuhum li fasadi aqidatihim li annahum i'taqadu istihlala dima'i ahli al-kaba'ir nítorí pé in tí wọ́n ládì sọ́kàn àdìsọ́kàn wọn ni ìjẹ́ ẹ̀tọ́ ìṣe ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ńláńlá wọ́n sí lẹ́tọ̀ fasawwagu qatlahum wa qitalahum nítorí àwọn wá sí lẹ́tọ̀ ká bá wọn jà ká pa wọn wal khuruju ala al-hukkami al-'usati al-fussaq bákan náà ìjáde lábẹ́ àṣẹ ìjáde lé àwọn olórí tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tán jẹ́ pòkì nítorí wọ́n wọn lórí ìtàn nítorí àwọn wá ṣe

torí ẹni ìkàtí mo sọ fún yín pé ẹ̀kọ́ súnà ni pé ìnífẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ ìwà jágún tí ó fi wá sún yín láti gba ìmọ̀ súnà so èsì nífẹ́ kó sí pòfẹ́sọ̀ náà láti gba ìmọ̀ súnà tó ti yé so màá wá dúró síbi inshallah karim ní ìdánilẹ́kọ̀ọ́ wa tí wá ń bọ̀ láìpẹ́ inshallah karim màá wá bẹ̀rẹ̀ kó sànù gbogbo àpáta ọ̀la ìjọkànsọ́lọ́ Allah subhanahu wa ta'ala ibi náà ni màá dúró sí àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala an yuriyana al-haqqa haqqan wa an yarzuqana ittiba'ah wa an yuriyana al-batila batilan wa an yarzuqana ijtinabah ọlọ́wọ́ bá kó fún ìlú hàn wá lódodo kó jẹ́ ká lè tẹ̀lé ọlọ́wọ́ bá kó fi àánú hàn wá ní àánú kó jẹ́ ká lè jìnà sí àtàwà àti pòfẹ́sọ̀ àti ọmọ ìyá tí wọ́n kù kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí méjèèjì kó dàrú wọn lójú ká má bàa di ẹni àánú àbẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àdánwò láńlá àdánwò ẹ̀sìn tọ́kan pòfẹ́sọ̀ yìí àti tí wọ́n rí àtàwọn tí wọ́n rí bí wọn ọlọ́run bá kọ́ bá wa là wọ́n kúrò ń bẹ̀ bọ́lọ́run bá wa là wọ́n ọlọ́run dákun má fi àdáwò yẹn má dá padà sórí tiwa àbẹ̀lọ́run bá Allah subhanahu wa ta'ala kó yí ó ṣe léyìí báyìí fún wa innahu waliyyu dhalika wal qadiru alayhi subhanaka allahumma wa bihamdik ashhadu an illa anta wa atubu wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh